adúpẹ́ fún Ọlọ́run Ọba Ọlọ́run Ọba tí ó tún sọ ẹnìkọ̀kan wa títí di àsìkò tí a wà yìí tó dẹ̀ sẹ́wà kù lórí ìlànà ahlu sunnati wal ìlànà àwọn salafu salih Ọlọ́run Ọba tí ó ṣe àwọn orí ńláńlá yìí Ọlọ́run Ọba tó sí fún wa tó dẹ̀ sàwálẹ́sà láàrin àwọn ọgọ̀rọ̀ nínú àwọn ẹ̀dá tó dá ọlọ́run bá yìí náà ni ọba tí a dúpẹ́ fún a jẹ́ pé ọlọ́run bá yìí nìkan bàbá tó tọ́ láti máa jọ́sìn fún láì dá orogún papọ̀ pẹ̀lú ẹ̀ a sì jẹ́rìí pé anábi sallallahu alaihi wa alihi wasallam ẹrú sí ọlọ́run bá ní òjíṣẹ́ ọlọ́run bá ní awátọrọ àlékún ìkẹ́ ọlọ́ọ̀bá anú ọlọ́ọ̀bá àti orí ajẹ́jẹ́ tọ́ ọlọ́ọ̀bá fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam yìí àti àwọn aráalé annabi sallallahu alaihi wa alihi wasallam àti àwọn sahaba àti gbogbo ẹni kọ̀kan wa náà tí a ń tẹ́lé ìlànà annabi sallallahu alaihi wa alihi wasallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama ẹ̀rí eléyìí tí a ń gbéyàwó lọ òun náà ni ọ̀rọ̀ nípa nawaqidul islam nawaqidul islam àwọn nǹkan tí ó bà islam jẹ́ ilé tó yẹ́ pé ọ̀ràn èèyàn ló jẹ́ lórí ẹnìkọ̀ọ̀kan wa láti mọ àwọn nǹkan wọ̀nyí ládẹ̀ ti gbọ́ yìí nítorí àwọn ìdí méjì ìdí alákọ̀ọ́kọ́ òun náà ni pé kálíbà àwọn sọ orí ara wa kúrò níbi ìkó sínú àwọn àlámọ̀rí wọ̀nyí kí a lè bá máa sọ ìmì ara wa kó níbi àwọn nǹkan tó lè ba ìsìláàmù yìí jẹ́ nítorí pé nínú in tó jọ ọ̀ràn yẹn lórí gẹ́gẹ́ bí òun náà ni kí a máa ma nípa ẹ̀sìn wa ká máa wá ìmọ̀ nípa ẹ̀sìn wa ìmọ̀ tá ma wá wáyìí òun náà ni àwọn nǹkan tó jọ ọ̀ràn yẹn lé wa lórí tó yẹ أفوى حذيفة بن اليمان رضي الله عنه أن كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر مخافة أن يدركني أما يما بريلوى النبي صلى الله عليه وآله وسلم نقع دادا أما بري دادا رضا النبي صلى الله عليه وسلم وكنت وكنت أسأله عن الشر ثم يما بريلوى النبي نقع أبروني

ọlọ́ba àdékẹ́lẹ́ ọmọ sọ àwọn dáadáa tí yẹn lè ṣe tó lè fi súnmọ́ lọ́wọ́ba àti àwọn àyídá tí yẹn lè ṣe tó lè fi jìnnà sí ọlọ́run ìtẹ́ bá ṣe lé báyìí ẹ́rì ìbínú ọlọ́run bá o tẹ́ bá ṣe lé báyìí ìyà tẹ́mi ọlọ́run bó fi jẹ yín lórí so bẹ́ẹ̀ náà lọ́wọ́ alìkí lọ́mọ̀ sàlàyé so dáẹwà ọ̀nà méjèèjì ló gbọ́rọ̀ gbé dání wa lórí ẹgẹ́ bí mùsùlùmí ká ma kí láwọn àwọn akẹ́gbẹ́ Islam ká mọ àwọn nǹkan tí ó ba ìsìláàmù jẹ́ a ní ìjẹjọ́ a ti sàlàyé fún wa wípé èyàn lè di kèfèrí èyàn lè jáde kó ní islam pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó bá sọ jáde lẹ́nu tó bá sọ àwọn ọ̀rọ̀ kófù àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ kèfèrí irú báyìí èyàn lè jáde nínú islam pẹ̀lú orú àwọn ọ̀rọ̀ yẹn àdẹ̀mú àwọn ẹ̀rí wá ní orí ẹ̀ ibi tá ti máa tẹ̀síwájú lónìí nínú tírà durusun fi sharhi nawaqidil islam ti ji sheikh fauzan rahimahullahu ta'ala hafizahullahu ta'ala nígbà tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ìsàlàyé àwọn nǹkan tó bá islam jẹ́ ilé ti sheikh muhammad ibn abdul wahab allahu yarhamu ilé tí wọ́n kó tíra kan tí wọ́n kójọ àwọn nǹkan tó bá islam tí wọ́n kójọ papọ̀ sójú kan tí wọ́n pè ní nawaqidul islam tó sheikh salih al-fawzan sheikh fawzan ah, rahimahullah ah, allah yahfazu kọlọ́n kí bá wa kọlọ́n kó bá sọ wọn wọ́n ṣe àkójọpọ̀ àwọn ah, ṣe àìdánilẹ́kọ̀ọ́ lórí àlàyé nawaqidul islam yìí naam <clears throat> tí a bá lọ page 23 nínú tírà náà nínú durusun fi sharhi nawaqidh al-islam wọ́n ní wal kufru bil fa'il wọ́n ní ìṣe kèfèrí pẹ̀lú iṣẹ́ ìṣe kèfèrí pẹ̀lú iṣẹ́ ka an yadhbaha li ghayri Allah àpẹẹrẹ rú ẹ̀ àpẹẹrẹ ọ̀nà tí a ń gbà ṣe kèfèrí pẹ̀lú iṣẹ́ òun náà ní kí a máa pa nǹkan fún nǹkan bí fún Ọlọ́run bá kà ń yẹ́bùbá li ghayri Allah gẹ́gẹ́ bí kíyàn pa ẹran kíyàn pa nǹkan fún nǹkan mẹ́yàtọ̀ fún ọlọ́run bá fa idha dhabaha li ghayri Allah kharaja an dini al-islam wa irtadda wọ́n ní tíyàn bá ti lè pa ẹran fún nǹkan mẹ́yàtọ̀ fún ọlọ́run bá kharaja an dini islam náà ṣéèkì ní tẹ́yìn bá di ṣe báyìí tó bá ti lè páyá fún nǹkan méyàtọ̀ fún ọlọ́run bá ìrọ̀ ẹni báyìí di kèfèrí ni ẹ̀ di annahu abada ghayra Allah nítorí pé ìrọ̀ ẹni báyìí ti sin nǹkan méyàtọ̀ fún ọlọ́run bá ni ẹ̀ ilé ìdíkú rẹ̀ pé àti àbúgbàbù ká pa ẹran nínú ìbádà lọ́wà ilé ìdíkú ọlọ́run bá nìkan alágbọ́dọ̀ mọ́ sí fún ìwà máa pa ẹran fún ẹ̀dá mi yàtọ̀ fún ọlọ́run bá bóyá àlùjànnú lè yẹn ń pẹran fún ni bóyá àwọn màláíkà lè yẹn ń pẹran fún ni bóyá àwọn sàárè lè yẹn ń pẹran fún ni bóyá òkúta ni bóyá oríṣiríṣi àwọn nǹkan táwọn yẹn ń pẹran fún yàtọ̀ nítorí pé pípa ẹran àìbáadà ni fàyíza zabaha li shay'in yu'azzimhu kas-sanam wal-qabr wa ghayri dhalika min ma'budati al-mushrikin walau lam yatakallam tí a bá ti lè pa ẹran fún nǹkan míì tí a sì ń gbé nǹkan yẹn tóbi torí pé ìpa ẹran fún nǹkan yẹn ìgbésí tóbi fún nǹkan ni gẹ́gẹ́ bí àwọn ère àwọn òòṣà tí a bá pẹran fún wọn àbí yẹn pẹran fún sàárì ni àbáwọn nǹkan míì náà ni nínú àwọn tí àwọn ọ̀sẹ̀bọ ń sìn wà lọ́wọ́lá bí ẹ̀tàkàlá kódà èèyàn bá àmá sọ̀rọ̀ jáde lẹ́nu ẹnu pé ọkà fayaran fún àwọn nǹkan wọ̀nyí ni àwọn ẹ̀dá wọ̀nyí ni irú ẹni báyìí ṣẹbọ nìyẹn bal idha dhabaha lis-sanami aw sajada lis-sanam aw al-qabr tí èèyàn bá fi fayaran fún òòsà àbí ó forí kanlẹ̀ fún òòsà àbí ó pẹran fún sàárè àbóborí kalẹ̀ fún sàárè irú ẹni báyìí rèé ó ti ṣe kèfèrí nìyẹn bal idha dhabaha lis-sanami aw sajada lis-sanami aw al-qabri alladhi huwa min awthan al-mushrikeen sàárè ni òsà táwọn ẹlẹ́bọ ń ṣe lásìkò yìí ní ṣéèkù sọ wípé alladhi huwa min awthanil mushrikina al-yawm eré tó yẹ pé sàárè náà nínú àwọn òsà tí àwọn ẹlẹ́bọ ṣe ń sìn jàmáà àwọn torí pé wọ́n gbà wípé àwọn tí wọ́n wà nínú sàárè táwọn ìjọsìn fún yẹn ẹni ọlọ́run ni wọ́n fún àkí ń ṣe èèyàn lásán ẹni tó tó láti máa jọsìn fún wọn wọ́n mọ̀ wá ṣe fún àwọn tó wà nínú sàárè yìí àwọn nǹkan tó fọ́lọ̀ nìkan lọ́yẹ ká máa ṣe fún so àwọn wọ̀nyí náà ẹlẹ́bọ ni gbogbo àwọn tí bá ti ń ṣe irú nǹkan báyìí tó bá ń jọsìn fún sàárè nínú àwọn òòṣà táwọn ọ̀sẹ̀bọ̀ sí yìí tí wọ́n ń sìn tábàdẹ̀ wo àwùjọ wa á rí pé eléyìí ṣẹlẹ̀ dáadáa eléyìí báyìí ṣẹlẹ̀ dáadáa wípé àwọn èèyàn ń sin àwọn tó wà ní sàárì tí wọ́n rò pé ní ọlọ́run bá ní wọ́n ẹni tí ó bá jẹ́ni tí ó wà conversant tí ó bá sábà yìí lo a social media dada bí Facebook ni bí WhatsApp ni ẹ máa rí àwọn àwòrán kan tí wọ́n máa gbé wá nípa àwọn oníṣúbí tí wọ́n jọ́sìn fún sàárì báyìí wọ́n máa forí kalẹ̀ fún sàárì àbíkán lọ máa gbé ọmọ tuntun sínú sàárè páwọn ṣe kéni àwọn wà ìbáríkà fọmọ yẹn àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹbọ táwọn Yúsúfì ṣe fún sàárè àti àwọn ère àti àwọn àwòrán àwọn ṣéwù wọn ó gbé kàlẹ́ndà gbàngàbá ìwọ́dì àmàkùrí kalẹ̀ fún so ilé báyìí ẹbọ ni tẹ́yìn bá ti lè ṣe ìsìláàmù ẹ bàjẹ́ lára àwọn iṣẹ́ tó téèyàn bá ti lè ń pa ẹran àbó ń forí kanlẹ̀ ó ń ṣe sùjú fún sàárè sọ́wọ́ mushrikan irú ẹni báyìí ti dẹ̀lẹ́bọ̀ ní ẹwù walau kana yusalli wa yasumu kódà kó ma ṣe hajj kódà kó ma ka دينه بهذا الفعل المشركي بهذا الفعل الشركي والعياذ بالله فإنه نقض دينه بهذا الفعل الشركي والعياذ بالله يرو ان باي تي باي سين رجني بلو سي بوتو شي فلون بالي كلا كو سو اكو مبل واني اما الكفر بالشك اي واري شي كفري بلو يمجي كاسي كفري بلو كاسي يمجي ó túnmọ̀ sí pé nínú àwọn ọ̀nà tí ẹ̀mọ́ ń gbà ṣe kèfèrí orí ẹni kí ẹ̀mọ́ ní iye méjì sí àwọn nǹkan tí ó yẹ kéèyàn ní ìgbàgbọ́ sí tó yẹ kí ẹ̀mí èèyàn rinlẹ̀ lórí ẹ̀ kí ẹ̀mọ́ wá sí ìléjì lórí ẹ̀ fàṣákú huwa taraddud ẹ̀ka tánkò ní ṣákù òun náà ni kí ẹ̀mí èèyàn tẹ́yẹ bá ń ṣe èméjì nínú ẹ̀mí rẹ̀ hal ma jaa bihi rasulu sallallahu alaihi wasallam sahihun am ghayru sahihin aw ghayru sahihin tẹ́yẹ bá ń ṣe èméjì nínú ẹ̀mí rẹ̀ pé ṣe nǹkan tánà di gbé wá fún wa yìí ṣe sẹ́sìsì ní tòótọ́ sẹ́sì lálàáfíà bí ò lálàáfíà sẹ́sì tó dáa sí lánà di gbé wá àbí sẹ́sì tó dáa ó wá ń dáùt ó ṣe èméjì nínú ọkàn rẹ̀ sí ìlálàáfíà هل هناك بعث أو لا أم لا أو لا إن جاي بيري درجة قول القيامة تيان بباي دي أبيكو سي إيان سي يميجي كيه سنة وسي بيوا درجة قول القيامة باي أبيو ني بيوا دي إيان سي يميجي لوريه هل هناك جنة ونار أو لا إن جاء الجنة تيان ببي ìjẹ́nà ti ẹ̀ ń bẹ̀bí báyìí ẹwọ́n sí èméjì lórí pé sáàjẹ́nà sí ń bẹ báyìí tòótọ́ tẹ́sìrò pé náà sẹ́sùn pé tàbá kú tó tọ́sẹ̀rẹ̀ kó gbíwà dìde báyìí fàhádà yẹ fúrú bí ṣakkihi wàlàukánà yìí sọ́lì wà súnmù ya àmàlù ma ya àmàlù ìwẹ́ ni báyìí ó di kèfèrí wàlàukánà yìí sọ́lì wà yasú kò bá ma kírun kó ma gbàwẹ̀ wà ya àmàlù ma ya àmàlù ó dẹ̀ ma ṣe gbogbo tó bá wùkọ́ ma ṣe nínú sẹ́ islam فإذا لم يكن جازما بالإيمان وكان لديه شك وتردد بصحة ما جاءت به الرسول أو بسعة ما جاء فيه الرسل ويقول يمكن أن يكون هذا صحيحا أو ليس بصحيح tí ó bá ti ní ìgbàgbọ́ eléyìí tí ó fẹsẹ̀ múlẹ̀ nígbàgbọ́ tí ò sí iyèméjì ń bẹ tí ó yẹ pé iyèméjì ń bẹ nínú ọkàn rẹ̀ bisihati ma ja'at bihi ar-rusul sí ìlànà bí àǹkátà òjíṣẹ́ gbé wá iyèméjì ń bẹ lọ́kàn rẹ̀ sí si ó ṣe méjì pé tí ń táwọn òjíṣẹ́ gbé wá báyìí só lálàáfíà báyìí àbí ò lálàáfíà wàyàkún tọwá sọ wípé yumkin an yakuna hadha sahihan aw laysa bi sahihi pé a ó ṣeéṣe kó lálàáfíà ó dẹ̀ ṣeéṣe kó má lálàáfíà kí ń sọrú nǹkan báwọn nínú ọkàn rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ṣe ń ṣe lónìí pé ẹwọ gbogbo ẹ̀ tí a wó tí ẹ mẹ́lì tó ti ẹ̀jẹ́ òdòdó mọ́gan ní

ẹwù tó ọlọ́run ló máa òdodo ẹ̀járe gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe wà lónìí tó yẹ pé ẹ̀sìn ti dàrú mọ́ wọn lójú kọ́ wá ń ṣe iyèméjì sí ìlàlàáfíà ẹ̀sìn ìlàlàáfíà nǹkan tí ànábì sallallahu alaihi wasallam gbé wá sọ lálàáfíà ni àbí ò lálàáfíà ó ṣeéṣe irú ẹni tó bá lè wà nírú pò báyìí ó ti jẹ́ ẹni tó jáde kóòrò islam ni ẹ walau kana yashhadu an la ilaha illallah wa anna muhammadar rasulullah kò bá máa jẹ́rìí pé kò sí ẹnìkan tó tọ́ka máa jọ́sìn fún àfi ọlọ́run bá allah kò

ó ń sọ lẹ́nu kò tí ẹ ma túmà rẹ̀ bèèlè tí ó láti sọ́kàn tí gbólóhùn yẹn ń tọ́ka sí tí gbólóhùn yẹn kó sínú irú ẹni báyìí kò kí ń ṣe mùsùlùmí o walakin nahnu ma lana illa az-zawa'ir wa من اليقين والشك ومن الإيمان والكفر فهذا لا يعلمه إلا الله سبحانه وتعالى سبحانه وتعالى eléyìí táwa ní kápá láti fi ṣèdájọ́ léèyàn lórí òun náà ni tó bá hàn sí wa bóyá tó bá sọ jáde lẹ́nu báyìí àbí tó bá ṣe níṣẹ́ ṣùgbọ́n tí ń bẹnu ọkàn rẹ̀ yẹn orinlẹ̀ ní kò rinlẹ̀ ń ṣe èméjì kò sí èméjì ní táwọ̀ bá ti mà àwa ò lè ma irú nǹkan tí ń bẹ lọ́kàn rẹ̀ sí wa lè fi tí ń òun ló nímọ̀ nípa tí ń bẹ lọ́kàn èèyàn tó ń bẹ lọ́kàn àwọn ẹ̀dá ọlọ́run nìkan ló nímọ̀ nípa rẹ̀ tó eléyìí táwa ní kápá lé lórí òun náà ni téèyàn bá fi hàn sí wa tó bá fi ọ̀rọ̀ kúfúrú hàn sí wa àbí ó fi iṣẹ́ kúfúrú ó fi hàn sí iná láàfi ṣèdájọ́ rẹ̀ lórí tó bá fi ọ̀rọ̀ Islam tó bá fi hàn sí tó dẹ̀ fi iṣẹ́ Islam tó fi hàn sí wa ó dàpọ̀ bá jẹ́ pé nínú ọkàn rẹ̀ nǹkan yẹn kò gbá wọlé ṣùgbọ́n nǹkan tí ń ṣe táwà rí ń ta nìyẹn ní táwà rí ń ta yẹn làwọn òfìsí gíní láti sì dájé lórí àyàfìgbà tí ń tí ń bẹ lọ́kàn rẹ̀ bá tó hàn sí wa lọ́yàkùn ọ̀nà olóòdẹ̀ lè fi hàn sí wa òun náà nígbà tó bá sọ lẹ́nu àbọ́bá ṣe níṣẹ́ ṣùgbọ́n tí ò bá jí sọ lẹ́nu àwọn ìpìlẹ̀ àwọn nǹkan tó lè bá ìsìláàmù jẹ́ mẹ́yàn lára alákọ̀ọ́kọ́ qawlul kufri wa shirki min ghairi ikra'i kíyàn sọ ọ̀rọ̀ kúfùrù jáde lẹ́nu àbí kíyàn ṣe iṣẹ́ àbí kíyàn sọ ọ̀rọ̀ ẹbọ jáde lẹ́nu qawlul kufri wa shirki ọ̀rọ̀ kúfùrù àti ọ̀rọ̀ ẹbọ kíyàn sọ jáde lẹ́nu min ghairi ikra'i láì sí kí wọ́n jẹ́ yàn pa ọba ìsìláàmù yẹn jẹ́ nínú àwọn usulu ridda lọ́wà nínú àwọn ìpìlẹ̀ tó bá islamu jẹ́ ni ẹlẹ́ẹ̀kejì i'tiqadul kufri wa shirk kíyàn ní àdìsọ́kàn kèfèrí àbí àdìsọ́kàn ẹbọ ilé iná bá islamu yàn jẹ́ ẹlẹ́ẹ̀kẹta fi'lu shirki fi'lu kufri wa shirk kíyàn ṣe iṣẹ́ ẹbọ kíyàn ṣe iṣẹ́ kúfùrù wà máa já àbíhì rasúlù sallallahu alaihi wasallam kíyà máa ṣe èméjì nípa ẹ̀sìn àti nǹkan tí anábi sallallahu alaihi wasallam tó mú wá kíyà máa ṣe èméjì nípa rẹ̀ pẹ̀lú àwọn nǹkan yìí sí ajẹ́pẹ́ usulu ridda mẹ́rin náà ni pẹ̀lú àwọn nǹkan tààkàrí kí láwọn usulu ridda yìí tó ẹ́ pé ìdájọ́ tíyàn sọ yẹn ìdájọ́ ṣírkù ni ọ̀rọ̀ ẹbọ lè yán sọ ọ̀rọ̀ ìgbé ẹ̀tọ́ ọlọ́run bá fún ẹ̀dá ni ọ̀rọ̀ ìfirinlẹ̀ fún ẹ̀dá nítorí kíyàn firinlẹ̀ fún ọlọ́run bá nìkan ni tíyàn bá ti lè ń sọ orú ọ̀rọ̀ yìí òun náà ni ìṣe iṣẹ́ ṣírkù àti iṣẹ́ kúfùrù òun náà bá ìsìláàmù rẹ̀ jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ó ní ìṣe èméjì kí a máa ṣe èméjì lórí ẹ̀sìn ọlọ́run bá àti nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam وعلى طلبة العلم خصوصا أن يعتنوا بها لكثرة الفتن والشرور في هذه الأيام wọ́n ní àwọn alámàríta kàyí ó jẹ́ ọ̀ranyàn lórí gbogbo mùsùlùmí lápapọ̀ àti lórí àwọn akẹ́kọ̀ọ́ ní àdáyanrí jùlọ láti máa ṣe àkólé kan rẹ̀ dáadáa nítorí pípọ̀ fitna àwọn fitina àtàwọn aburú tí ń ṣẹlẹ̀ lásìkò táwà yìí wàlìkẹ́tọ̀rọ̀ ti ṣubuhat in tó fi jẹ́ kí èyàn sí àkólẹ́kà àwọn kìíní dáadáa nítorí ẹ̀ ní lára àwọn àdí tó fi jẹ́ kí èyàn sàkólẹ́kà rẹ̀ dáadáa òun náà ni katmọ́tù ṣubha ìrújú ti pọ̀ gidi láwùjọ káwà yìí wàkátmọ́tù du'ati su'i wa dhalal àwọn tí wọ́n jẹ́ olùpẹ̀pẹ̀ ti pọ̀ Sheikh Fauzan wallahi nítorí ẹ̀ ló jẹ́ kí n gidi ma katira Sheikh Fauzan kọmọ́dà nígbà yí pé in tí mọ̀ ń sọ yìí èmi ni mọ̀ ń sọ fún ara mi pé a ah, ẹ̀wọ́ kan ìròrí tí ọ̀dá ti bẹ̀rẹ̀ ó náà ti bẹ̀rẹ̀ manhajì tí ọ̀dá ìròrí burúkú ti bẹ̀rẹ̀ sí wà lórí ẹni ìròrí jàbàtà ní gbé káàkiri ṣé ìròrí jàbàtà lélẹ́yìí àbí ìròrí Fauzan ṣé ìròrí Sheikh Fauzan lélẹ́yìí àbí ìròrí Islam naam nítorí ẹ̀ ló jẹ́ kí n yí ìmọ̀ katira fún wa torí pé wọ́n fẹ́ sọ òdodo di rọ́mà àwọn èèyàn lọ́wọ́ wọ́n dẹ̀ fẹ́ máa ta àwọn èèyàn ilé ìṣọ́ fẹ́ bá ìyámà jẹ́ máwọn èèyàn lọ́wọ́ ẹwọ́jà tara wa kò sí tí ń jẹ́ kèfèrí ní mùsùlùmí ọ̀rọ̀ burúkú ni wallahi ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ó dáa kí ní jẹ́ bẹ́ ọ̀tàkò dáwà wà nẹ́bí ọlọ́run bá pátápátá gbogbo ẹnikẹ́ni tó bá ti lè kó sí àwọn àlámàríta wíyìí tí àwọn májẹ̀mú dẹ̀ pé lára ẹ̀ irú ẹni báyìí ó ti jáde kó ìsìlámù ló fi jẹ́ sí pé ṣéèkì sọ wípé ọjọ́ ọ̀nà àyàn àwọn alámàríta kàí jẹ́ ọ̀nà àyàn lórí gbogbo mùsùlùmí lápapọ̀ àti àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní àdáyẹrí jùlọ láti sí àkólé kan rẹ̀ dáadáa a gbọ́dọ̀ máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn láwùjọ wa kí wọ́n lè ṣọ́ra fún gbogbo ẹnikẹ́ni tí àwọn nǹkan wọ̀nyí tó bá wà nínú ẹrú ẹ̀ kóró ẹni báyìí kọlọ wá bí ó ṣe fọ́ra ẹ̀má kó níbi àwọn alámàrí wà ilá irú ẹni báyìí ò ní jẹ́ musulmi o فعلى المسلم أن يهتم بهذا الأمر لئلا يخرج من دينه بشيء منها wọ́n jọ́rọ̀ yà lórí musulmi kó sí àkólíkà àwọn alámàrí kó sí àkólíkà àwọn alámàrí kó má bá jáde kúrò nínú ẹ̀sìn rẹ̀ pẹ̀lú kankanú àwọn kátàkàí والناس في هذه النواقض ثلاثة أقسام ṣẹ́rí àwọn èèyàn níbi ọ̀rọ̀ tó bá ìsìláàmù jẹ́ yìí ọ̀nà mẹ́ta la lè pín wọn sí ta ní sọ̀rọ̀ jama Sheikh Fauzan èmi ṣe gíní èmi kan tú sí da Yorùbá ni dùrúsù tí Sheikh Fauzan ṣe fáwọn èèyàn tí wọ́n kọ́ àwọn bí ẹni pàwà náà wà ní ìjòkó ṣe Fauzan níjọ́ náà lọ́hun nígbàtà ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìfáwọn èèyàn ní tí mo fẹ́ pé nìkan gbìyànjú ni kí n mú dé kí n mú iṣẹ́ Ọlọ́run bá dógóngó ìgbìyànjú tí àwọn olùmọ̀ gbìyànjú láti kọ́ àwọn èèyàn lẹ́sìn káwa náà ká gbédé tí gbọ́ wa àwọn èèyàn tí ò gbédè wọn fi ṣàlàyé ẹ̀ àwa tọ́lọ ní ká gbọ́ èdè wọn ká tó wá ń tú sí Yorùbá tàwà tú sí Yorùbá tó tàwà ń pín fáwọn èèyàn pé tíra tó ń ṣe o lórí nǹkan báyìí ẹjá tú sédè tiwa náà káwọn èèyàn tiwa náà lè gbẹ́sì yé ilé táwa ń ṣe nìyẹn ẹ̀rìkẹ́ mo ní mo dìídì sátírà mo dìídì sálẹ́sà láti máa kátírà fún wa nítorí kí àwọn èèyàn tó fẹ́ bà dáwà sàlàfíyà jẹ́ kán má ní ìjàbàtà ní gbé táwọn náà dẹ̀ mọ̀ wípé àwa bọ́pábọ́sẹ̀ àdẹ̀là kúrò níbi orí ẹnìkan ò dẹ̀ gbógun tó ẹni ìkọ̀sẹ́ni tó gbógun ti tó wa kódà bẹ́yàn bá fẹ́ ṣàbòsí gan ẹgbẹ́ kó ṣàbòsí ẹgbẹ́ wa sọ fún wípé àwọn kéèsàjì táwà sí lórí ìdàbàtà wàláhì mú fọ́lọ́ bàbára ẹ̀mẹ́gan ọmọ ìmọ̀ nǹká rẹ̀ má àwọn ilé ìta 85 lásẹ̀ ní sábó láì kí sábó láì wá kéré láti 2011 tàti kò mọ́ àfá ọbẹ̀ ẹgbẹ́ ní ojú ìlú tàti ìdé ó dá àtún jáde kó Nàìjíríà tó lọ sáwọn ìlú míì kí èsì Nàìjíríà láti lọ sàlàyé àfídà yìí kéèkéé ti fàárí ṣùgbọ́n dáni ẹbá fẹ́ sọ́yàn ní súnà bú ẹ jẹ́ ká tètè gbìyànjú ká yanjú ẹ̀fáwọn èèyàn ni ẹ̀ẹ́dẹ̀ rí ní ti kéèkéé sàwà nìkan náà ń sọ ní súnà bú báwọn àbá abẹ́jẹ́ ń sọ àwọn àbá sálàfù ní súnà búnà nìyẹn tó ti kọ́ wọ́n mọ̀ wípé kọ̀sẹ́ni tó ja àkídà kápẹ́ mùsùlùmí ní kèfèrí tó wa kọ̀sẹ́ni tó já lógun tó wa gbogbo ẹnu la fi ń sọ yìí tó ti dẹ̀ wọ́n ìfẹ́ bà wà ló kọjẹ́ nítorí kí ni ilé ìtawà ń jà lógun ní kápẹ́ àṣejù in tí ò kí ṣe kúfúrù ká máa pé àwọn èèyàn ní kéfèrí lórí ẹ̀ àti kí mẹ́jẹ̀ mú máa pé lára ẹni tó ṣe kúfúrù kágbé kágbé ìdájú ẹlẹ lórí làwọn ń pè lára ìjù láńṣe gíní láńtakò ṣùgbọ́n kí tó bá jẹ́ kúfúrù káfẹ́rin lẹ̀ ẹni tí mẹ́jẹ̀ mú bá jẹ̀ sí pé sí lára ká bá lò pẹ̀lú ìdájọ́ nínú àwọn usu nínú àwọn nawakilul islam ilé taka o ni ma lam yukaffir al-mushriki aw shakka fi kufrihim aw sahhaha madhhabahu kafara ijma'an kódà ilé yìí gan nínú kan tó lè múnà jáde kórí islam ni gbogbo ẹnikẹ́ni tí ò bá pè ní kéfèrí àwọn ẹlẹ́bọ àbóǹsẹ̀ èméjì nípa ìjẹ́kèfèrí wọn àbó ń sọ ipé ojú ọ̀nà tí wọn náà lálàáfíà irú báyìí náà fi di kèfèrí pẹ̀lú panúpọ̀ gbogbo àwárùsùn náà

mo bẹ lọ́wọ́ bá ìpín tí ó dáa jùlọ nínú ọ̀pọ̀ mẹ́tẹ̀ta òní kọ́lọ̀ jẹ́ káwà wà náà wọ́n náà máa wúra rẹ̀ sí Sheikh Fawzan ní àwọn èèyàn ní abala kápẹ̀yàn ní kí alábala ń tọ́ba Islam jẹ́ ọ̀nà mẹ́ta ni wọ́n tọ̀rọ̀fáàní àwọn méjèèjì àwọn méjì kan bẹ̀rẹ̀ pé ìkan wà lẹ́gbẹ̀ẹ́ bí ìkan wà lẹ́gbẹ̀ẹ́ bí wà wásàtùn ẹni kẹta wà láàrin wọn ó wà láàrin gbogbo òun ò sí lára àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ bí bẹ́ẹ̀ ni àwọn page 25 ni mo dé báyìí page 25 ìwọ náà lọ gbé tírà durusun fi sharhi nawaqidul islam durusun fi sharhi nawaqidul islam kọwa wọn tí mọ̀ ń káyì ǹjẹ́ in tí ó wà ń bẹ̀ náà ni mọ̀ ń ká sí mọ̀ ń gbé jáde ní àbítara tèmi ẹ̀sì lọ bí gbogbo èèyàn tó ma ṣe wúlé rẹ̀ pé in tí mo ń o ní tú sánmà o ní tú sí mọ́tò sàmà àtàmáwù kò ní di mọ́tò sánmà náà ló ti sí èmi ọ̀fẹ́ mọ́ èmi ọ̀fẹ́ kódà kọ́ lọ sí sánmà ẹlẹ́ẹ̀keje kọ́ lọ kí ó wá àtàmáwù ò ní tú sí mọ́tò tọ́ bá bilẹ̀ tú sí mọ́tò wà láyọ̀ bá kí ó jẹ́ òkè ó rárá nìyí kí ní halẹ̀ o sì ní tí kọ́lámù o ní tú sí ṣòkòtò àbí so gbogbo ìtẹ́jẹ́ ẹ̀dàkọjá gbàgbé ẹ̀wọ̀ èmi máa ń tàhádì ní nítorí pé ṣe rí in tó bá dáyẹ̀ lójú kò sí ìdẹ́yẹ̀ tí pariwo ẹ̀ ẹjọ́ ọ̀nà sáà máa pé tó bá dàbí ilé ni pé ìta ń tú tó bá dàbí kọ́ yàtọ̀ jẹ́ ẹ̀gọ́ ní tọ́wà ló tíra tọ́rin tútù bá ẹ̀dàkùn tọ́bá wá ilé tú lọ́nà míì a wá pé wọ́n jókòó báyà wọ́n wá jókòó a wá pé ẹlẹ́rìí wá tí ọmọ ní pàntán sọ rárá tí ọmọ agímẹ́ntì wá kọmọ onímọ̀tẹ́nìké ní sọ ẹkọ́dà lè lọ gbé wá láti lúmi tí ọgbọ́n tán wí a wà nípa wá tí fún wa ibẹ̀ ní ẹni tí ń parọ́ ìdẹ̀ látílò ti tú ó ní alẹ́bínà yóò gọ́ lóòrùn fi takfir àwọn tó máa ń ṣe àṣejù níbi ìpèyàn ní kèfèrí àwọn alákọ̀ọ́kọ́ ni alẹ́bínà yóò gọ́ lóòrùn fi takfiri wal hukmi ala an-nas bil kufr àwọn tí máa ń ṣàṣejù níbi ìmá ṣe ìdájọ́ kèfèrí láwọn èèyàn lórí wa yukaffiruna an-nas min ghayri rawiyyatin aw fiqhin aw ma'rifatin wọ́n mọ̀ wá pé àwọn èèyàn ní kèfèrí láì ní farabalẹ̀ láì وهذا مبدأ الخوارج إليه قاني قلوا خوارج وهذا مبدأ الخوارج إليه قلوا خوارج الذين خرجوا في عهد النبي صلى الله عليه وسلم عما توجد لسك النبي صلى الله عليه وسلم وفي عهد الخلفاء الراشدين أتلسك وما أولي النبي مرني توجني منا وفي العهود المتأخرة أتلا وأتكتوا ليوا يكفرون المسلمين ويغالون في الكفر wọ́n máa pé àwọn mùsùlùmí ní kèfèrí wọ́n sì máa sàṣejù níbi kúfúrù níbi pẹ̀yàn kèfèrí wàkúlù man khalafahu gbogbo ẹni tó bá ti lè yapa wọn báyìí kàfàrúhù wọ́n pè ní kèfèrí àwọn onímọ̀ sí báyìí láwùjọ tiwa náà àwọn jàbàtá àwọn jàbàtíyà gbogbo ẹnikẹ́ni tí ó bá ti ni jama wallahi ni kèfèrí ni wọ́n àgbàyà ní mùsùlùmí kódà wọ́n ma sọ fún ọ wípé à èyàn tí ọmọ wájúmọ́ kè wájúmọ́ náà wípé ló ti fẹ́ kírùn lẹ̀ yìí wàláì ìkan bẹ wọ́n pè ní Abdul Hakim Abu Basin lámọ́ pè <laughs> àwọn tó mọ̀ wọ́n ti ní káì wàláì ó ti sọ rí báyìí ó ní gbogbo ẹnikẹ́ni tó wọ́n bá ti lè rí júmà àjàbàtà bó fi ọlọ́bà búra kéde pé wọ́n ní wọ́n ní ó sọ tí gbogbo báyìí ó ní kéèkèrí ó dà ìgbà tí ní àtẹnìkan

gbogbo ẹnikẹ́ni tó bá ti lè yapa wọn báyìí ẹ̀rí nísìn ìgbà tí àbúbejì ọlọ́run ti ń ṣàánú àbúbejì náà kọ́lọ́n kó bá ṣàánú ẹ̀jálẹ̀ pátápátá ìgbà tábúbejì náà ti ń yapa wọn sí ẹ̀ríkọ́ sí pàbúbejì náà ní kéfèrí báyìí rọ̀ṣídì bàdà là ń pè lábúbejì yẹn rọ̀ṣídì bàdà wọ́n ti ń kà fárọ̀ ẹ̀ ìgbà tí àwọn àbá aláṣẹ lọ́yọ̀ọ́ àbá aláta níbàdàn ìgbà tẹ́ sọ́ àwọn alákọ̀ọ́kọ́ kí wọ́n ṣe wọ́n pè wá ní kèfèrí gbogbo ẹni tó bá ti yapa wọn báyìí kèfèrí ni fàkúlù man khalafahum kafaruhu wastahallu dama gbogbo ẹni tó bá ti lè yapa wọn báyìí wọ́n pè ní àwọn ìpìlẹ̀ mẹ́ta kan bẹ ẹ kíyèsí ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí dáadáa ẹni tẹ́ ẹ bá ti lè rí ìpìlẹ̀ kan nu mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́dọ̀ rẹ̀ ẹ ti mọ̀ pé kọ̀rìjì ni kò dìgbà tí mẹ́tẹ̀ẹ̀ta bá tó pé ká ní nǹkan mẹ́ta lọ́yọ̀ jáde kó ní Islam káwàárẹ̀ ọkàn nínú ẹ̀ lára àyàn ọjáde kó ní Islam àbí ọjáde kó ní Islam tó dìgbà tí mẹ́tẹ̀ẹ̀ta bá tó pé sí lára ẹ́ kò dìgbà tí mẹ́tẹ̀ẹ̀ta bá tó pé tá bá ti rẹ̀ lẹ́yọkan ókè àwọn nǹkan mẹ́rin lálọ́yọ̀ jáde kó ní Islam lẹ́ẹ̀kàwí nínú nǹkan mẹ́rẹ̀rin tàbárẹ́ yọkan nínú ẹ̀ lára ẹ̀ ó di kèfèrí àbí ó di kèfèrí nínú àwọn ìgbìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tàbẹ́ kàsáwọn kọwàríjì lọ́rùn yìí ẹni tẹ́ bá ti rí ẹyọkan lọ́dọ̀ rẹ̀ ẹ pé Sheikh Fauzan èmi ń ṣe kí ni mo ń tú sí yóò bá al-mabda'ul awwal ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ الكبائر التي دون الشرك تكفير الناس بالذنوب الكبائر التي دون الشرك كما قيان كفري pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí ò tẹ́bọ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí ò tẹ́bọ iná ni bídá wà pẹ̀lú panupọ̀ gbogbo al-sunnah wal jamā'ah ẹni tí bá ti ń pèyàn ní kèfèrí pẹ̀lú àwọn bídá tí ò tẹ́bọ pẹ̀lú àwọn bídá tí è tẹ́bọ torí bídá pín sí méjì eléètọ́ jẹ́bọ ń bẹ́ẹ̀nú ẹ̀tọ́ jẹ́ kúfùrù eléyìí tí èdè ẹ̀ṣẹ̀ bọ́n bẹnu bídíà eléyìí tí ẹ̀ṣẹ̀ bọ́nu bídíà yẹn kàbáyèrù ni àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni ẹni tí bá ń pè ẹ̀ ń kèfèrí pẹ̀lú ẹ̀ ẹjì mẹ́ pé inú àwọn Khawarij ló wà ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ ni ẹ̀ ìbẹ̀ lára àwọn jàbátá bí ò sí àfẹ́ni tí ò bá ma ó láwọn jàbàtá ó níwọ̀n kí n ṣe kọwárí òun kàn lè pè wọ́n ní tẹ̀fìrì yìí mo ní nǹkan sí ọpọlọ rẹ nínú àwọn kọwárí jàbí tẹ̀fìrì yìí kí ní yàtọ̀ àwọn méjèèjì inú mẹ́bàwẹ̀ òsì kí sì ń dá sọ́rọ̀ mà ẹ̀rẹ́wọ̀n kí ní yàtọ̀ láàrin kọ̀rìjì àti tẹ̀fìrì kí ni tẹ́ kọwárí kí ni tẹ́ àwọn kọwárí ṣe bí kápẹ̀ yẹn kèfèrí náà ni ní ni mo sọ wípé Sheikh Fauzan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ní page 24 taka wípé ó jọ́rọ̀ èèyàn kí àwọn mùsùlùmí lápapọ̀ àtàwọn ọmọ akẹ́kọ̀ọ́ ládàyàrí kán ṣe àkólẹ́kà àwọn ọ̀rọ̀ wọ̀nyí nítorí wípé àsìkò táwà ìrújú ti pọ̀ gan àwọn olùpẹ̀pẹ̀ aburú rẹ̀ ti pọ̀ láwùjọ wáyìí dùn àwọn olùpẹ̀pẹ̀ agbúrú àwọn olùpẹ̀pẹ̀ ànù wọ́n ti kódà wọ́n sọ ipẹ́ bọ wọ́n sọ pé láàrẹ̀ ẹ̀sìn lọ́wà ilẹ̀ àbí òsí ok nínú àwọn dùn kẹ́lẹ̀ bá mọ̀pọ̀ ń bẹ ẹnìkan lọ́sọ́nù wọn ó ní bẹ́yàn bá fẹ́ jí èèyàn àfikọ́ jẹ èèyàn ẹ dákun irú ìròyìn wẹ́lẹ́lẹ́ fún ẹni tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ olùpẹ̀pẹ̀ dáadáa ni àbẹ̀rùkùnkà burú bẹ́yàn bá yọ olùpẹ̀pẹ̀ dáadáa ni aláburú ni wọ́n náà olùpẹ̀pẹ̀ aburú ni kò sókọ méjì bẹ́yàn lè fún ẹni tó sọ wípé àbíkẹ́ jẹyàn kẹ́ tó jẹyàn abẹ́ẹ̀rí ni gbọ́yé ni ẹni tó sọ pé ifá ń bẹ́nu fátíà ifá

kásàkólé kan rẹ̀ dáadáa o ìpìlẹ̀ lákọ̀ọ́kọ́ lọ́dọ̀ àwọn kọwàríjì ni ẹ ìpìlẹ̀ ẹlẹ́kẹ́jì al-mabda' ath-thani al-khuruj ala wulati umuri muslimina wa shakki asọ̀ tọ́a ibi táwọn al-ikhwan muslimun wàláì ó ní wọn sínú àwọn fírọ́kù dọ́là torí ẹ̀dọ́kù àwọn kọ̀wárí jìkíwá nínú fírìkù alákọ̀ọ́kọ́ nínú àwọn fírọ́kù dọ́là alfirqatul ula alákọ̀ọ́kọ́ fírkọ̀ oní ẹni kọ̀wárí inú ẹmà wọ́nìsìn asùlù ẹlẹ́ẹ̀kejì alkhuruju ala wulati umuri musulmi ká máa jáde lórí aláṣẹ musulmi kádà fẹ́ gbàjọba lọ́wọ́ rẹ̀ kádà fẹ́ pa ká ní àfẹ́ ká mọ́ wá wọn kí ẹ máa jáde lé ìjọba lórí nítorí pé àwọn kọ̀wárìjì náà wọ́n jáde lórí ìjọba alì ní abẹ́ẹ̀kọ́ ni ọ̀gá wọn alákọ̀ọ́kọ́ Abdullahi ibn bin Khuwaysira at-Tamimi ó jáde lórí tọ́ Ànábì sallallahu alaihi wasallam ni ó ní ya Rasulullah fa innaka lam ta'di khuruj ala al-hukam nínú àwọn aslun nínú àwọn usulu khawarij ni wallahi kò sí ẹni àwọn jàbà tó kó sí léyìí alákọ̀ọ́kọ́ ni wọ́n kó sí àbí wọ́n kó sí kòrò jù mo fi sọ wípé àwọn kọ̀wàrí jí pọ̀ láwùjọ wa yáà mọ̀ wọ́n ni irú àwọn kọ̀wàrí jì yìí tí wọ́n máa pẹ̀pẹ̀ sí ẹwà ní tẹba ti gbọ́ láyé ẹni tó ìjọba gọ́ọ̀mẹ́ntì Saudi náà gbé kàkiri àwọn Saudi ìjọba wọn wọ́n ti gbẹ́gbà kiri láyé wọ́n fẹ́ jẹ́ kí ẹ hate ìjọba yẹn so that wọ́n lè pè yí sí ẹjá jáde lórí ìjọba yẹn lórí ẹ̀mẹ̀bẹ̀ fáwọn èèyàn máa ń gbọ́ pé wọ́n ní àwọn obìnrin ó máa dráìbù wọ́n láwọn obìnrin ìjọba Saudi sọ pé wọ́n fẹ́ máa ṣe sinimá ó sì yẹ pé ìjọba Saudi ní pọ́blẹ̀mù ti ẹ kò sí nǹkankan ọbẹ́dẹ́kẹ́ hate government Saudi so that tẹ́rítẹ́ bá ti lè hate government àti lè ṣe khuruj lórí ẹ̀ yóò yá agbẹ̀rẹ̀ sí ṣe mọ̀rọ̀ harọ̀ ni pé àfẹ́ wọn àṣekínníkan àwọn olórí nǹkankan kò sáwọn tí ń ṣe láyé lónìí àwọn ìhàwárùn-ún simoni tí ló fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tí bá ń pè wá tí bá wà lè ṣwánù musulmùn súnmàlù súnnà ju àwọn onísúfí lọ a sọ wípé ọmọn tán pè láti ṣwánù musulmùn mo fi ọlọ́wọ́n bá búra láyé àwọn kọwàrí àwọn musulmùn lára àwọn kọwàrí jìnà wa ẹnu àwọn àfáà súnnà jẹ́ kò lé wọn lórí wọ́n wá ní àwọn ẹnikáwà jòkó tí kàjọ mọ̀ sí dáwà ní dáwà tí ọjọ́ ra wọn a ní ìsúlù àrísúnnà ní pé ẹ gbọ́dọ̀ jáde lé olórí lórí ẹnìkan kò wá lọ sí ní ká máa jáde ẹwà dáwà tó takora wọn ah. eléyìí báyìí àwa ò lè ṣe o àwa ò lè ṣe o kódà tó bá jẹ́ pé àwa nìkan òun náà lọ sẹ́kù lórí súnnà yìí pẹ̀lú gọ́lọ́wọ́nba àbẹ̀lọ́wọ́nba kọ́lọ̀ náà kọ́dà bẹ́yàn ọba lo 100 years láyé tàbá yọ ń dá ti lò kú onísìnyẹ ẹ̀mọ́ èyí tó kù mẹ́ni ṣe tó wá kù wá tó òjìdí 100 mẹ́ni ẹ̀rọ kí ni tẹ́yí tí ò sì sú ọ̀pá lè ló ó lè yá nísìn lọ́la ń sin kọ́lọ̀ ń palẹ̀ wa mọ́ abẹ́lọ́wọ̀n so kí là ní gbìyànjú àti jésù náà sí bó kódà tó bá fẹ́ lè jùlọ èyí ò ní lábàbò mí ìyọ́lọ́mọ dágbèsí ayé rẹ̀ sí walau anta ubbọ̀ ala asli shajaratin hatta tudrikaka al-maut wa anta ala dhalik ẹlọ́ka hadithu dẹ́fà ti mọ́ sọlẹ́ka pé máa sọpọ́lọ́wọ́ bá wò ní ìsáyé báwọn ni ẹjọ́ nàzán

tí òun láwà ayọ̀ nígbàtà tọ́jọ̀ fẹ́ yìí náà gbogbo àwọn nǹkan báyìí agbọ́dọ̀ ṣe súnnà ilé tó ní tìmọ̀ ní jama tíra ni mò ń ká tí a bá dẹ̀ tí ń ka tíra rẹ̀ tí wọ́n bá agbọ́dọ̀ máa fún wa ní kí ni àgbóyí nǹkan kọ̀ọ̀kan tàbí pàdé ní tíra nígbàtà ka ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ táwọn kọ̀wárìjì tí wọ́n tó jẹ́ pìlẹ̀ alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ wọn a mú àpèjúwe àwọn tó wà lórí ìpìlẹ̀ yẹn wá láwùjọ àbá àpèjúwe wa a sọ tàwọn jàbàtà pé àwọn náà wà lórí ìpìlẹ̀ yẹn àbá sọ ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì náà agbọ́dọ̀ sàwọn tó wà lórí ìpìlẹ̀ yẹn táà bá sàlàyé lórí àwọn hukam alkhuruju ala wulati umuri muslimina wa shakki aso wa shakku aso aso ta'a wa shakku aso ta'a kí akapa ìjẹ́ ìjẹ́ ìtẹ̀lé olórí tí ń bẹ láàrin wa pẹ̀lú wọn káfàáyà kálà nítẹ̀lé wọn mọ́ àìrìntẹ̀láṣẹ wọn mọ́ káàdì máa jáde lórí wọn pàfẹ́ gbàjọba lọ́wọ́ wọn pàfẹ́ ti ìjọba wọn ṣubú ká máa ṣe mọ̀lọ́hárọ̀ ká máa ṣe demonstration káàkiri wípé àfẹ́ àfẹ́jọba wọn eléyìí báyìí nínú ìpìlẹ̀ àwọn kọwàríjì ni àtàlì ẹlẹ́ẹ̀kẹta nínú ìpìlẹ̀ yẹn òun náà ni istihlalu jima il musulmi isi ẹ̀jẹ̀ àwọn musulmi lẹ́tọ̀ tàbí ṣeré ìlú ní jama àwọn àríkwánù musulmi ní ní ẹmẹ́jà tara wa ẹ ma pé wà láǹtẹ̀ ní al'adamu islami abẹ́mà gbogbo pé àwọn ITC àwọn Al-Qaeda àwọn Boko Haram ẹ̀jẹ̀ oná tálẹ̀ mo rò pé gbogbo ilẹ̀ gbọ́ báyá bí ìjẹta àbí ìjẹrin báyìí nìsìn ní Maiduguri tí wọ́n lọ jùbọ́mù sí masalasi méjì ẹmọ èèyàn tó kú masalasi sáwọn kèfèrí lọ́wọ́ masalasi lọ jùbọ́mù sí yẹn nítorí pé ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n ti gbà pé mùsùlùmí ni wọ́n wọ́n ní kùn láti jùbọ́mù sí masalasi wọn ẹ̀tí ọ̀nà sáàmà ìsìn àwọn alámà pé mùsùlùmí ni wọ́n àwọn kọwàrí jọgbà wọ́n ní mùsùlùmí àwọn Boko Haram orí wọ́n sí mùsùlùmí káfí jíbọ́ mùsùlùmí mọ́sálásí wọn ẹgbádùn ní tó ẹ wo bí wọ́n ṣe ń pààyàn lónìí káàkiri ní Syria wọ́n pààyàn bí wọ́n pààyàn ní Egypt wọ́n pààyàn bí wọ́n pààyàn Afghanistan wọ́n pààyàn bí wọ́n pààyàn Iraq wọ́n pààyàn bí wọ́n pààyàn Libya wọ́n pààyàn bí wọ́n pààyàn Somalia wọ́n pààyàn bí wọ́n pààyàn Yemen wọ́n pààyàn bí wọ́n pààyàn bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ lọ́kà sí lórí ayé lónìí àwọn oní àwọn oní pààyàn báyìí àwọn oní pààyàn mo ní lọ́wọ́ ibi tí Yusuf ọgọ́wé tí sọ fáwọn èèyàn pé kòmgọ́ọ̀dì kòmgọ́ọ̀dì òun sì jòkólé ẹdìdì ẹ máa lọ ẹdìdì ẹ máa lọ ẹ máa wà àwọn ìyàwó yín lẹ́yìn ẹ máa lọ sójú ogun ẹ lọ máa Usama bun Ladin àwọn Ayman Zawahiri àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tó jẹ́ sí pé wọ́n ma pa àwọn èèyàn lọ bẹ́ẹ̀ wallahi àwọn yìí kìí ṣe ìjà ẹ̀sìn ni wọ́n jà ìjà khawarij pátápátá gbáàmì ìjà àwọn khawarij ni wọ́n jà kìí ṣe jẹ̀sìn àwọn usulu mẹ́tẹ̀ẹ̀ta yìí tá a bá ti lè rí ẹyọ kan lára àyàn nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀sìn mọ̀wé khawarij ni tá a bá ti lè rí ẹyọ kan lára àyàn nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí kódà bá àdà níbi àwọn méjì tó kù wọ́n dà gẹ́gẹ́ bí pé a rí ẹ̀yàn kanisi ó wá bẹ̀rẹ̀ sí máa ṣépèlé àwọn sọ̀hábà ó bẹ̀rẹ̀ sí máa gbé àwọn sọ̀hábà sí pé ó ń bú àwọn sọ̀hábà ẹnu ẹyọkan tàrí lára ẹni tàrí lára ẹni sáàlù súnnà ni àrí kílápé kílápé ẹyọkan ni àríyàn kanisi ó ni

àyàfi ẹni tí bá ń wá ìrújú káàkiri lọ́yàkù tọ́lọ́wọ́n bá lè kẹ́lá ọdẹ̀ máa gbé dìde ní gbogbo àsìkò kọ̀ọ̀kan àwọn tí ó máa sòdodo fáwọn èèyàn kódà káwọn èèyàn kásí ọ̀fẹ́ máa tàn wọ́n bẹ àwọn tí ó máa sòdodo fáwọn èèyàn tí wọ́n ní máa compromise ẹ̀sìn ọlọ́wọ́n bá tó máa gbé fáwọn ẹ̀yẹn ti pé wọ́n nígbàlẹ̀ fẹ́ wọ́n nígbàdáwà mi ọlọ́run ọba wọ̀ràn oníyẹn jẹ́sẹ́ lárán ọ àbá jẹ́sẹ́ ti pé wọ́n nígbàlẹ̀ àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n gbàdáwà wọn náà ń bẹ tí ò lẹ́nì kankan tó tẹ̀lé lọ́jọ́ gbẹ̀rẹ̀ tìyàmà ọlọ́run ọba ti sàlàyé ẹ̀ báwọn èèyàn tí ó lọ́nà tí ó gbà yé wọn sàlàyé amẹ́dẹ̀dẹ̀ tó yẹ kó sàlàyé ohun sàlàyé gbogbo tó yẹ kó wí mẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀kẹ́ tí bá ní kan sórí ìrìnsì wọn ní gbọ́yé ọ̀rọ̀ usulu dìí ṣe bí ẹni wọn ní gbọ́yé wọn ní gbọ́yé náà làwọn kan bí yọ ọ̀rọ̀ ìhálẹ̀ lónìí fún àṣàlàyé ẹ̀fà àwọn ọmọ pé ẹ̀yìn tẹ́ ní ọ̀rọ̀ ẹ̀há ẹ̀yìn àfáà tẹ́ ń kẹ́ tẹ́ ń kawà sí ẹ̀há báwọn èèyàn láti jọ yìí tẹ́ ń tẹ́ sírù tẹ́ ti kawà sí dédé ẹ̀há ni ṣe báwọn náà ń yọ sẹ́yìn ẹbáwọn náà ń yọ sẹ́yìn pé wọ́n ní gbọ́yé ni nígbà tí Ọlọ́run ní káwọn tí ò ní yọ sẹ́yìn lẹ́nìtì àwọn èèyàn gbọ́yé àbí wọn gbọ́yé Ọlọ́run lo àwọn tí ó lò Ọlọ́run lo àwọn tí ó lò mẹ́yàn náà bá yọ tó bá yọ ọ̀rọ̀ sí ọlọ́run wàláì kódà o lè máa níyì nísìn tó bá yá wàláì mú fọ́lọ́wà bọ́rọ̀ padà kẹ́ wàláì ọ padà tẹ́rù torí pé ọlọ́run ọba àlékẹ́ ni ẹ̀dá fún bàtọ̀ bá ń yọ tó ní ẹ̀lẹ́ tí gbọ́yé títọ̀ ń bá kú kọ́ àbẹ́rẹ̀ gẹ́gẹ́ ọmọ mẹ́kò lè kú ni tó sì láǹfààní àti sàlàyé fún so ó ní pé àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní pìlẹ̀ àwọn khawarij wọ́n ni wa hadha sababuhu akhadhun nususi allati tadullu bi zahiriha ala al-kufri wọ́n ni sábàbí tó sí àwọn nǹkan yìí tó fi ṣẹlẹ̀ táwọn kọwàájì ní pé ká mú àwọn ẹ̀rí ilé tó yẹ sí pé ní bọ́rọ̀ gidi ẹ̀ ní eré ìtọ́ hàn nínú ẹ̀rí yẹn ìtọ́ ń tọ́kalé lórí òun náà ní kúfúrù zọ́yìrò ẹ̀rí yẹn yẹn pé híhàn ẹ̀rí yẹn tàbá rí báyìí lóòtọ́ kúfúrù ló ń tọ́kalé lórí dúnà an yajma'u baynaha wa bayna an-nusus al-ukhra láì ní kó papọ̀ pẹ̀lú ẹ̀ àwọn ẹ̀rí mi tó ti sàlàyé ẹ̀yìn kan mẹ́rin kan péré ẹ̀sì bẹ̀rẹ̀ sí màlúù láwọn àwọn ẹ̀rí mi sí ń bẹ tó ti sàlàyé wọn wá ní kó wẹ̀ papọ̀ wọ́n kà mẹ́nu tó ti sọ pé kúrú yẹn tó ti sọ̀rọ̀ sí ìgbẹ́gbẹ́ zọ́yìnwó ẹ̀tọ́jọ yẹn tó tọ́ ṣùgbọ́n kèdè ládìs yẹn tó fẹ́ jáde ni náà tẹ́lẹ̀ kúrú méjìlá ní islam kúfùrù kan bẹ tó gbìyàn jáde kó islam ìkan bẹ tí ò gbìyàn jáde ṣírkù méjì lání ìkan tó gbìyàn jáde kó islam kó jẹ́ pé jàbàtà ọgbà ìkan bẹ tí ò gbìyàn jáde jàbàtà ní gbogbo kúfùrù islam wallahi àkídà àwọn khawarij ni kò sí àbá súnnà tó sọ bẹ́ẹ̀ líláyé onígbìnrin tẹ́rí àlọ́sọ mo ní ìyálàjì àárọ̀ lọ́pa oní majmú fatawa ní inú majmú fatawa ní mọ̀sùn àdàfí hàn ibi tí tí a ti sàlàyé pé ìdájọ́ ẹbọ méjèèjì ilé tó jẹ́bọ lálágbé ẹ̀jáde kó ní islam ilé tí ó kí ló ń pọ̀kẹ́ ń tara ẹ̀ bí ó ṣe wà ní ìsìláàmù rẹ̀ àmá sáwọ́sá ti rí pé kúfùrù ní àyà ìgbéwá kúfùrù ní hadithu ìgbéwá ní násù ìgbéwá wọ́n ní wulẹ̀wó ipé ṣe kúfùrù iṣẹ́ kúfùrù tó gbẹ̀yìn jáde ní àbíkẹ́ ṣe kúfùrù tó jáde kúfùrù wo ni irú ṣíríkù ni tó kúfùrù ọ̀rọ̀ ṣíríkù náà على ظاهرها دون أن يجمع بينها وبين النصوص الأخرى التي تفسرها وتوضحها أو يريد تنسى لأيره وأنه ويسيما شيخ نفع إن الكفر ينقسم إلى قسمين كفر ري أنا مجي لقمتي تاني صورة جماعة شيخ صالح فوزان شيخ فوزان نصورة وأني كفر وأنا مجي لقمتي إذن gbogbo alùsúnnà lọ́gbàbẹ̀

ẹ̀ẹ̀fẹ́ káwọn èèyàn mọ ọ̀rọ̀ òṣùlù rárá inú wá ní kí mẹ̀rẹ́ dáwà kí máa káwọn èèyàn bó ṣe yàgbẹ́ bó ṣe tọ̀ ní nǹkan tí ó sì bá yìí yóò sì bá gbọ́ ẹ̀jẹ̀ ń bẹ lára wọn àpò sí ni ẹ̀nà ah, ah. ní ìgbá ìyẹ́ pé tí ò ní jẹ́ lẹ́gbẹ̀ẹ́ láń bẹ̀rẹ̀ ara ẹ̀ ẹ̀dàkùn gbàdáwà nẹ́dìkọ́ ọlọ́run bá fẹ́ bẹ̀rẹ̀ dáwà wọn ṣe bí bá ti yàgbẹ́ bá ti tọ̀ náà ti bẹ̀rẹ̀ ṣe bí ọ̀rọ̀ àlùwàdá ọ̀rọ̀ ọ̀run náà ti bẹ̀rẹ̀ náà nígbàtí gbogbo àwọn àyí mẹ́tù dáwà tán fẹ́ bẹ̀rẹ̀ dáwà wọn sí pé ti bẹ̀rẹ̀ dáwà tí wọ́n ni ẹ́ òun náà lọ́pàá ló fi jẹ́ pé láyé lónìí títí dọ̀la láwọn èèyàn sì ń ka pé láwọn aláìníkàṣe àwọn tí wọ́n tèrè sẹ́bọ àwọn onísúfí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ka dáwà Muhammadu Abdul Wahhab sí wallahi mọ̀kànlá ọ̀bọ̀ra kódà wọn kọ síra lé ẹnìkan bẹ ní kánù ní sínú àwọn ẹ̀yà ó sẹ́ndì tíra kàsí kí n báhùn sàlàyé kí báhùn sọ̀rọ̀ lórí tíra yẹn ìkan àwọn oníṣúfí ní kánù ló ń ka tíra yẹn wípé ìkan àwọn oníṣúfí lọ́kọ tíra yẹn wípé Muhammad abdul wahab dáwà rẹ̀ dáwà ìpé mùsùlùmí ní kèfèrí ni dáwà àwọn kọwàrí jù náà tí ó bá lágbára wọn ní gbógun tàwọn ànẹ́bí ọlọ́run bá lórí ẹ̀wù ká máa bẹ̀rẹ̀ sí máa pàwọn ànẹ́bí ọlọ́run sí ẹ̀dàkùn só nígbà táwọn ànẹ́bí ọlọ́run ṣe sára sọ́rọ̀rùn náà ẹ̀ sọ̀rọ̀ fa kò rọrùn wọ́n jà àwọn ológun àfihàn ìjà àwọn ológun ìgbà tánẹ́bí lọ sí tọ́ ìbùkílẹ̀ mọ̀tán ṣe fún nítorí ọ̀rọ̀ tàwídì wọn fẹ́ gbọ́ náà wọ́n láì wọn fẹ́ gbọ́ ó ní agbára gírígá ẹ̀ẹ̀mẹ́ yogun tánẹ́bí jà láyé rẹ̀ ni kódà nínú hadith nínú àwọn kútùbù hadith ẹ̀rì kitabul maghazi kìtàbù al-maghazi àwọn ọgbà ọ̀rọ̀ tí ń sọ fún wa nípa àwọn ogun tánà bí jà láyé ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ bí ń jagun so ogun wá jẹ́ bí mọ́tò tánà bí ń gùn káàkiri ẹ́ àbúkún wá jẹ́ lé tánà bí ń kọ́ pé dáadọ́fẹ́ títí lò ní iṣẹ́ rí dáwà tàbí iṣẹ́ rí dáwà àwọn èèyàn yẹn àbí ẹ̀kọ́ ni díyàn bá dẹ̀ ṣe dáwà yẹn ó ń ka àwọn èèyàn ni ó gbọ́dọ̀ ṣe rú dáwà yìí fáwọn èèyàn tí wọ́n lè là tí wọ́n lè sọ́ra wọn ṣékì ń bọ́rọ̀ lọ wọ́n ni bẹ́ẹ̀ náà lẹ́bọ náà pín sí méjì ẹbọ ńláńlá wọ́n ni wà ṣírkù yanqasimu ila qismayn ẹbọ náà pín sí méjì ṣírkùn akbaru wa ṣírkùn asghar ẹbọ ńláńlá àti ẹbọ kékeré wọ́n ní aṣírkùn akbar wal kufrul akbar tẹ́rí ẹbọ ńláńlá àti kúfùrù ńláńlá méjèèjì yukhrijani min ad-din àwọn méjèèjì a máa yọ̀rìn jáde kó ní islam kí náà ní máa ṣe jama wọ́n wá kó méjèèjì papọ̀ pé aṣírkùn akbaru wal kufrul akbaru yukhrijani min ad-din wa yanqudani al àwọn méjèèjì adẹ̀ máa bá ìsìláàmù jẹ́ ẹbọ lánlá àti kúfùrù lánlá wà ṣírìkùl asghar àmẹ́bọ kékeré wà kúfùrù asghar àti kúfùrù kékeré la yukhrijani islam walakinnahuma yunkisani al-islam wal-iman àwọn méjèèjì a máa dín ìsìláàmù òyìn àti ìmánì yàn kù ní wà kí ẹ̀ sí understand a jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé ẹbọ kékeré náà ń ba ìsìláàmù yẹn jẹ́ kí lẹ́ irú olẹ́gbẹ̀ sí jama kọwárí jì ní ọparí jàbàtà sí ó sì ń níbẹ̀ ó kílẹ̀ àbàjẹ́ wàláì o ẹ̀dàkọ̀ o kídà bẹ́ẹ̀ làkídà àwọn tí wọ́n ní kò sí tí a náà lè ṣe náà tó lè yọ ìjáde kó ní Islam tẹ́gbó nákọ́kà ẹ̀ẹ̀rí ẹbọ́n láńláre àti kúfùrù láńláre yukhrijani mina díì a máa yọ ìjáde kó ní ẹ̀sìn Islam wọ́n ní àmẹ́bọ kékeré àti kúfùrù kékeré àwọn Islam kéde ẹ̀bá ìkà máa Islam yànkù àti imani ẹni ó wá ní fahum ṣéèkì ní àwọn ní ay al-khawarij wọ́n láwọn tá gbàlérò fáwọn ní oníràwọn khawarij la yufarriquna bayna hadha wa dhaka àwọn ni òkè sí àtọ̀ láàrin ẹbọ ńlá àti kékeré tàbí sọ fún òkè sí àtọ̀ ẹ́ àwọn olówá ní òkè sí àtọ̀ láàrin ẹbọ ńlá àti kékeré kí wọ́n ni jàbàtà ń ṣe wọ́n tó bá tí ìmọ̀ jàbàtà ní khawarij wallahi ò tí ìmọ̀ khawarij dákùnmọ́ màdélé yìí ló ń jarí ọlọ́gbẹ́ jàbàtà ẹ̀ kìí ṣe kọwàríjì ẹ̀ torí pé jàbàtà ìmọ̀ ń parọ́ àwọn kọwàríjì sí parọ́ tí ń dámbá ọsọ nìyẹn kọwa ní ẹ ìmáàmù èsè ìmáàmù kí ló dé torí pé ìmáàmù mọ́ ń parọ́ ṣé ìmáàmù mọ́ ń parọ́ ló túnmà ní pé kèsè ìmáàmù mọ́ ṣe ìyàn lọ́yọ́ jáde kó ní ìmáàmù ní ọ̀yọ́ jáde kó ní ìmáàmù ìgbà ìparọ̀ jàbàtà táwọn ìjà kọ̀wárì

nítorí àìnímà wọn ni nítorí àìní ìfẹsẹ̀walẹ̀ nínú ma wọn ni fasọ́rù yukafiruna nasa wa yubalibuna fi takfir wọ́n wà bẹ̀rẹ̀ sí máa pé àwọn èèyàn ní kèfèrí wọ́n sì máa sàṣejù wọ́n máa dógóngó níbi pèèyàn ní kèfèrí min ghairi fiqhin wala rawiyyatin láì lágbóyé ẹ̀sìn láì ní farabalẹ̀ wa yutabbiquna an-nususa ala ghairi mahalliha wọ́n dẹ̀ máa lo ẹ̀rí síbi táì lò sí ó ti mẹ́gbàwọn náà lẹ́rìí wọ́n ti máa ń lẹ́rìí wá ṣùgbọ́n bí tá ń láàrin sọ ma pé máa sọ́wà sí gbọ́ wàláhì máa sọ́wà sí àwọn ẹ̀rí kan mẹ́tọ́ wọ́n lò fún ọbẹ̀ wọ́n jà olólè ẹ̀rí yẹn ìwọ ti gbé lọ́bẹ̀ ẹni tó bá ní ha pẹ́sẹ̀ ló wọ́n lò ma sọ

torí ọlọ́run bá ẹmọ gbọ́nú wà sí kìí tọ́ bá ti ìjákọ̀ wà jẹ́ tí mo mọ̀ pọ́pọ̀ yẹ́kọ̀ gbọ́láyé ní pàfóònù mọ́ létí ni torí mo ti yọ mọ́gbọ̀ tẹ́lẹ̀ pọ́lù yóò súnmọ́ gbọ́pọ̀ púpọ̀ tọ́mọ wá oún ah, gbọ́n tó lálàáfíà gan a ń bẹ lọ́run bá kọ́lọ̀ jí ó dúó kètí ìdúó a ń bẹ lọ́run kọ́lọ̀ jí ó dúó kátàmà tọ́kọ́ ọwá ń gbàgbọ́lù ṣùgbọ́n tó wáyé lórí ọ̀rọ̀ ayé wa ni a mọ̀ yí pé èyàn òkè ń sàṣèlú

Eh? gbogbo kálukú ní máa ń sẹ́sà in tó bá dá nínú àlámọ̀rí ọ̀rọ̀ gbésí ayé rẹ̀ ṣùgbọ́n tó bá ti dédé ọ̀rọ̀ ẹ̀sìn yóò wá ní ẹ eh, wọ́n máa gbọ́ ẹ̀ papọ̀ wọ́n máa gbọ́ gbogbo Allah àánú rẹ̀ ṣe mí èyàn máa ń gbọ́n tó bá aslu tó bá lálàáfíà ni Sheikh wọ́n bọ́rọ̀ yẹn lọ wọ́n ni li'annahum laysa torí pé kò ságbóyé ẹ̀sìn lọ́dọ̀ wọn fàhúnmù járọ̀dù kò rọ̀ olùka nǹkan lásán ni wọ́n yàkọ̀rọ̀ún lọ́wọ́ wó kà máa ka gbólóhùn lásán ni wà láyà fàmún al-ma'na wọn àdẹ̀ nígbọ́ túnmọ̀yé thumma yutabbiqunahu ala an-nas wọ́n ma wá lò láwọn yẹ̀ lórí wọ́n ma fi sì dájọ́ láwọn yẹ̀ lórí faha'ula'i humul khawarij wa lahum warathatul an wọ́n láwọn tó jogún ẹ̀ máa rí asà tó yìí jẹ́ pé nǹkan yìí in ti ń ba nínú jẹ́ ni mímọ̀ yóò kàfìrú na náà sàwà yóò gọ̀ọ̀lú na fi takfir láwọn tó yẹ́ pé wọ́n ma pàwọn èèyàn ní kèfèrí wọ́n dẹ̀ ma dógóngó wọ́n ma sàṣẹ́ yìí níbi ìpèèyàn ní kèfèrí wọ́yẹsẹ̀ ìlú na dìmá wọ́n ma sí ẹ̀jẹ̀ àwọn èèyàn lẹ́tọ̀ọ́ bí hujja ti an na haula ikufa pẹ̀lú ẹ̀rí kèfèrí ni wọ́n falahum warasatul an min shababina fàdáhùn wọ́rọ̀tátún al'ad wọ́n ní àwọn fàdáhùn wọ́rọ̀tátún al'ad wọ́n ní àwọn tó jogún wọn lásìkò yìí náà min ṣàbábìnà nínú àwọn ṣàbábùwa àwọn ọ̀dọ́wa wà min jù hálìnà àti náà wà láì maka àríwá wà min muta'alimina àtàwọn ajíse bí àfà àánú wa àtọ́rọ̀fù sáàrì ṣàǹpájú sọ àwọn alákọ̀ọ́kọ́ tí wọ́n ṣe àṣejù níbi ọ̀rọ̀ nàwákídùl islam níbi ká máa bà islam yẹ̀ jẹ́ pẹ̀lú tí ó bà islam jẹ́ àwọn alákọ̀ọ́kọ́ nìyẹn àfẹ́kàwà wà náà àbí ọlọ́run sì ní jáwà náà wọn àwọn tó ti wà náà ọlọ́run bá wa yọ wọn abúbejì náà ní tẹ̀nà ọlọ́run ti ń yọ òun náà àmẹ́mì ò lẹ́jì sí wọ́n náà ní ilé sọfẹ́ nìkan láyé kọ́gbọ́ wà sí abúbejì tó wípé virus àtìgbàtà bá rí pé gbogbo ọba ń jáde tán pátápátá ká tó lè ṣe nà sí àfáwọn ẹ̀kẹ́ máa gbọ́ owó ọtọ́ kan fọ́wà sí àbúgbèjì káàkiri tó bá jẹ́ káwọn èèyàn sọnù ọlọ́run bó bí wọn náà o torí wọn ni sábàbí ìsìná wọn torí kèé tán lára ọkùnrin tá wí ọlọ́run kan nípa máa róye ni alhamdulillah òun náà ti pín bídíà báyìí kéjì gbogbo bídíà lókùn ìjáde kó ní islam mọ́ báyìí aslu tó lágbára lọ́dọ̀ àwọn jàbàtà ni alhamdulillah òun náà ti bàpá lè ṣe wà sínú àwẹ̀ báyìí alhamdulillah òun náà ti bàpá yìí kó mẹ́ ṣe kúfùrù báyìí alhamdulillah ọ̀tàwẹ́ pé yàbá sí ibi yàbá fi síbí jẹun kò ní kèfèrí sẹ́rí pé àrùn ni sẹ́rí pé jí ń sangan ọlọ́ndàkùnjọ́ sàn tápátápátá ò wọ́n tó ní kanáà tó ń jábù tẹ́ níyà kan ọlọ́run náà ọlọ́run náà ti ń gbádùn ọlọ́run mọ́sàn jíkò náà yẹn yẹn àti àtọ́ bá gbádùn wallahi á jẹ ráyé mà kó ti gbádùn torí àwa ò ní nǹkankan táàfin àbárọ̀ àwọn èèyàn nípa ju àwọn tí ń bẹ lára ń lọ tọ́lọ́n bá ti ní káwọn yẹn tún àkílọ́dé táà sọ báwọn èèyàn pé ah, alhamdulillah ọlọ́sí nígbà táà ní nǹkan táà ń bá yín dà lé lórí ẹ̀sí ọ̀nà sáà wọ́n bẹ̀rẹ̀ báyìí sí ìgbádùn tán pátápátá ara wòye sí ìdẹ́ni gbádùn yẹn yẹn àwọn abalẹ́lẹ́ kejì nínú ọ̀rọ̀ ìpèyàn ní kèfèrí almurji'a ó láwọn tání almurji'a àwọn murji'a alladhina yaquluna al-iman bil-qalb àwọn tí ó mọ̀ sọ pé imani inú ọkàn lásán ló wà al-iman bil-qalb igbá ìyàwó lọ́nbẹ́ ló ẹwọ àbá àtàkùwà àwúnà tọ́kàn rẹ bá sáti mọ́ ọkàn lọ́nbẹ́ lò àwọn tí ya ọkàn rẹ̀ nínà ó tọ́kàn bá ti mọ́ tọ́kàn yẹn sáti tọ́kàn yẹn sáti mọ́ ìbá ti je. jẹ́ ní ìṣẹ́ kí ní ah, àbá máa bá ti yẹn jẹ́ nì kò tó fi ń rọ̀nà fún wàhálà tí ń bẹ lọ́rùn yaquluna imanu bil qalb imani inú ọkàn nìkan ló wà wa lam yudkhilu fihi al-amal wọ́n fi iṣẹ́ sinu imani kò sí jẹ́ tó lè sí lọ́dọ̀ wọn kò lè jáde kó ní islam wàbẹ́gbùhùn yakúl apákan àwọn mọ̀jíyà tó pé méjì apákan àwọn máa sọ wípé láyàdkùlù fíhì kọ̀ù ọ̀rọ̀ ẹnu náà ò sí nínú imani lẹ́yìn bá sọ̀rọ̀ kúkù lẹ́nu àwọn ọ̀kásí kankan torí pé imani tó bá ti tó wà nú so ọ̀rọ̀ tẹ́yìn bá sọ járe lẹ́nu àbí iṣẹ́ tẹ́yìn bá ṣe imani so kò imani jẹ́ وإنما هو الإيمان بالقلب وأما العمل فلا يدخل أما يسى كسيلا راري فلو عمل ما عمل فإنه لا يكفر gbogbo tó bá wùkéyà sí ẹsẹ́ kò lè di kèfèrí láyé wàyàkùlù wọ́n mọ̀ wá sọ wípé láyà dúrù máa ní ìmáni máa sí àtùn ẹ̀ṣẹ̀ ò lè kó bá ìmáni yà láyé ẹ̀ṣẹ̀ ò ní kẹkẹ́ ṣe kọ̀kọ́ palára bá ìmáni wà láyà ń fa máa kúfùrí tọ́ àtùn kò dẹ̀ sí bí èyàn ṣe lè ní kúfùrù lára tẹ́yàn bá ń tẹ̀lé tọ́lọ́wọ́ bá kò lè ṣe láǹfààní haza mabda'uhum eléyìí ní ìpìlẹ̀ wọn wọ́n gbà wípé bí ó ti jẹ́ pé ṣàfẹ́tẹ̀yàn bá ní kúfùrù lára sí tẹ́yàn bá jẹ́ kéfèrí tí bá ń kírun sí ìrun yẹn ṣe láǹfààní tí bá ń gbàwẹ̀ sórí sí láǹfààní wọ́n ní bí ìrun àwẹ̀ gbogbo dáadáa ẹ̀rùbí tẹ́ ti sọ̀nù pé nígbà tí nígbà tó ti jẹ́ sí pé kúfúrù ẹ̀yìn iṣẹ́ dáadáa kò lè ṣe kèfèrí láǹfààní bẹ́ẹ̀ náà ni sí aburú náà lè ṣe mùmìnira ní ìnira la yadurru ma'al imani ma'siyatun kama la yadurru ma'al kufri ta'atun ọ̀rọ̀ burúkú gbáà ni àwọn yìí wọ́n sọ wípé

ìyàlọ́wọ̀ òróró gbogbo ẹ̀rọ sí sẹ́nìkan sí ìlú àjẹ́nà ọlọ́wọ́ bá ìkẹ́lọ́ bá pọ̀ jù bá ń lọ mọ́ tán ara rẹ̀ èyàn bára yẹn bí tí ò sí dá lọ́jọ́ gbídà kìyàmà bí tí ẹ̀bá ti ń tara yẹn wọ́n ni akọ̀dú bí nususil wa'di allati fiha wa'du Allahi bil maghfirah àwọn ibi tọ́nà ọba àlékẹ́ láti ń sàdéhùn ipẹ́ wọn sàforíjì fáwọn èèyàn ìbọ́nà lọ́sọ̀ yìí pé ọ̀run ó wàrọ́hìmà ọlọ́run lóhun ọba tó pọ̀ ní kẹlòun ó wà mú gbogbo àwọn nùsùsù yìí wà lámì ẹjìmà ìrùbẹ́ ìnà àwọn àbẹ́ìnà nùsùsù ìlúwàáyì wọn wá ní kó papọ̀ pẹ̀lú àwọn ibi tọ́lọ̀ tí ń ṣe lérí ìyà náà wọn ní fún ẹgbẹ́ ẹbọ́lọ́run tí ń ṣe lérí ìyà ń bí náà ẹjá wo gbogbo ẹ̀ papọ̀ káwà lo méjèèjì papọ̀ ẹgbẹ́ kẹlà wọn máa lò ẹgbẹ́ àwọn kọwárì àwọn lo ẹgbẹ́ mú láyé wọn ní ma mú méjèèjì alùsúnnà dẹ̀ ma mú méjèèjì náà ولم يجمع بين بينها وبين نصوص الوعيد التي فيها التحذير من الكفر والشرك àwọn ìdọ́ ẹgbẹ́ ìkọ̀fúnni nípa ẹbọ maasi àwọn nususul wa'id àwọn ẹ̀rí tó ń ṣe lérí ìyà tó sì ń kọ̀gbọ́ nípa ẹ̀ṣẹ̀ wọn ní gbogbo ẹ̀ fahum akhadhu àwọn ẹ̀rí tó ń sọ fún wa nípa wa àdéhùn Ọlọ́run ọba ni wọ́n mú wà ẹ̀tàmàdú alárọ̀já ìfakọ̀ wọ́n wá gbára lé ìmọ̀ràn kan sọ́dọ̀ Ọlọ́run ọba nìkan pé ah, Ọlọ́run ọba tí ìmọ̀ràn kan lọ́dọ̀ rẹ̀ ní Ọlọ́run ọba lóhun pọ̀ láàánú Ọlọ́run ọba lóhun pọ̀ láboríjì gbọ́lọ́pọ̀lá foríjì oṣù wápọ̀ tó tí ò ní kèmí wọ́n wá gbára lé ọ̀rọ̀ ọ̀já ù lásán sẹ́nìkálù súnnà bẹ́ẹ̀nà kọ́fí wọ́rọ̀jà a ma wà láàrin pé a ma páyà a dẹ̀ ma ránkan a ma páyà lórí ẹn bá ṣàbúrú a ma ránkan lórí ẹn bá ṣe dáadáa adẹ̀mọ̀ páyàlera lórí tàbá sàbúrú a mọ̀ ọ̀rọ̀ kàtà bá ṣe dáadáa adùsí na mọ̀ méjèèjì so àwọn mẹ́gbẹ̀ kan wọ́n ni wà wùláìkàn kọwàrí ẹwàrá wọn kọwàrí jìnà tí wọn àwọn tí wọn akọ̀dú bí nùsúsìl wáyé àwọn ẹ̀rí tó ṣèlérí ìyà làwọn gbámú wàtàràkú nùsúsọl wáyé wàrọ̀ àmàtí àti wà ákọ̀dú bí jánibì kọ́ọ̀fì jánibì kọ́ọ̀fù nìkan ẹgbẹ́ ìmá bẹ̀rù nìkan làwọn gbámú wà sádà bí ìmú kọ́ọ̀fù ìbẹ̀rù yẹn wá lágbára lé wọn lórí débi wọ́n sàfẹ́jù wà gọ́lábù jánibà takfir alannas wọ́n wá gbé abala yìí máa pé èèyàn ní kèfèrí wọ́n gbé lékè lórí àwọn èèyàn wà sàhálù dìmáàhùn lẹ́tọ̀ọ́ ìmá tàjẹ wọn sílẹ̀ àti má dúkìá wọn bí hadha al-madhhab al-fasid pẹ̀lú ojú ọ̀nà bútúwárì àsìkò ti lọ tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ inṣáàlọ́ àwa mú àtọ́rọ̀fù sáàlì ilé ìtawà fẹ́ káwà wà ń bẹ̀ ìran ẹlẹ́ẹ̀kẹta níbi ọ̀rọ̀ nawaqidul islam tẹ́tìkẹ́ àti ráwọn tí wọ́n ní àlepòyàn kankan kèfèrí sí àti ráwọn tán pé mùsùlùmí kèfèrí pẹ̀lú kéde kúgbù kí wá láàrù súnnà tọ́rọ̀bù ẹlẹ́ẹ̀kẹta kó kálukú wa náà wá wò ó ìjà wà náà tọ́rọ̀ fún yẹn tó lè ibá ìyàbá òun láàfi jẹni tí ahàlùsúnnà ẹ áàfi jẹni tí ó rí ojú ọ̀nà ahàlùsúnnà alẹ́jáàjá lórí ojú ọ̀nà tó serious àbá alùsúnnà ẹsẹ ìdíyà pé ápẹ̀mọ́ ìta fẹ́ mọ̀ ní pé ìjẹ́rùn-ún àwọn tó ń pàpè mẹ́ra rẹ̀ yẹn ìjẹ́rùn-ún wọn bẹ lára rẹ̀ tátó lè gbà pé ara wọn ló wà ó dìgbà tá bá tó gbé àwọn ìròyìn wọn kalẹ̀ àwọn ìròyìn wọn wà rèé àtàwọn ìpìlẹ̀ wọn àwọn àbá ò jẹ́ kí wọn jẹ́ kí á ya fọ́nú fọ́ra nípa rẹ̀ wọ́n ti kọ́ kalẹ̀ fún wa pé tẹ́ bá fẹ́ mọ̀ ìpìlẹ̀ ilé ìtọ́gbọ̀dọ̀ pé lára ẹni tí bá rin ojú ọ̀nà alùsúnnà tàbí pàdálùsúnnà àwọn tíra yìí ni àwọn ìpìlẹ̀ rẹ̀ wọ́n wá kó gbogbo ẹ̀jọ pẹ̀lú ẹ̀rí ní kìtàbà fi súnnà táàbá ti lè rí ló láàbá ti rí gbogbo ìpìlẹ̀ kó pé lára rẹ̀ làgbé ẹ̀ ọkàn ṣe ìdíáwù lásán ni àwọn yahudi àti nasọ́rọ̀ náà àwọn náà ṣe ìdíáwù tó jù bá ń lọ kí náà sọ àwọn yahudi àti nasọ́rọ̀ sọ pé nahnu abinaullahi wa ahibba'u àwa lọmọ ọlọ́run àwa sì lólórùfẹ́ ọlọ́run àwọn yahudi sọ bẹ́ẹ̀ wọ́n láwọn ìdí àáwù ni ẹ ọlọ́wọ́ bá lè kẹ́lá wá ní ìrànlẹ́bí àwọn méjèèjì òkúrọ́ ni wọ́n kól pàdé ma yíwa gíbùkún bí zùnúbìkún wá bí wọ́n lè pé tó bá yẹ pọ́mọ lọ́ni olùfẹ́ ọlọ́ni ilé tọ́lọ̀ bá ń fi ya jẹ yín àwọn ẹ̀ṣẹ̀ yín ẹ wá dúró ìyà ní láyé àtàrí kìyàmà ẹ̀bá tó wàkọ́ọ̀lù kúrù húdàn àwọn nasọ́rọ̀ tàhtàdù wọ́n ni ẹjẹ́ yahudi ni àbíkẹ́ ẹjẹ́ nasọ́rọ̀ ni ìgbàyẹlẹ́ mana sọ́láwọ̀ lẹ́nu mana ẹ́ níbi ayà mìíràn ní sọ́tùl bakọ́rọ̀ wàkọ́ọ̀lù láyẹ̀ kúrù jannata illa man kana húdàn àwọn nasọ́rọ̀ wọ́n ní kò sí ẹni tó wà jẹ́nà àwọn ìpàpè mọ́ra tí ò tí ẹ̀ ní ìpìlẹ̀ rárá so wá túnmọ̀ sí pé bẹ́ẹ̀ ni wọ́n rí tòótọ́ so kọ́nà wà lè gẹ́lákójákùn kí ó sànú wa kọ́nà mọ́ ṣe wá lẹ́ni tí ó kà máa pẹ̀rẹ̀ lálùsúnnà lásán tí ò ní rojú ọ̀nà alùsúnnà fún jama'a ó bá ṣe wù káwọn èèyàn kí wọ́n rí ojú ọ̀nà yìí tí tó nira tó ojú ọ̀nà tó sì rọrùn ní o wallahi ó rọrùn gidi gan òun ló rọrùn jù láyé ojú ọ̀nà tánàbí ìran ìbò mi ò tẹ̀sí ní rọrùn ojú ọ̀nà táwọn sọ̀hábà rìn kí la fẹ́ kí ni lọ́nà wa sójú ọ̀nà táwọn sọ̀hábà rìn tẹ́kùnkù sí so ojú ọ̀nà yìí ọ̀nà dákùn jí kalì máa rìn ọmọ jẹ́ kí a lè jẹ́ni tí ó kà máa pèpè àpùmá rẹ̀ lásán ọ̀làlá ilaha illallah ó ti wọ́n sẹ́rẹ́ tí wọ́n astaghfirullah li wa lakum farisairi muslimin min kulli dhanbi subhanaka allah bihamdika shalla so àwọn obìnrin wọ́n bá wa kọ àwọn ìbéèrè wọn ránṣẹ́ tí wọ́n jù ní àlàpò ibi tí ó dá wa sí méjì yẹn inshallah fi àkà àṣíwájú ká tó lọ sí ìbéèrè àti dáhùn àwọn ìkéde kọ̀kan bẹ tí a ní ilé ta sábà wọn kéde náà ni a ní bùkátà sí àwọn ìrẹ́ka ilé ìtọ̀ni àti ilé ìṣègbọ̀nsẹ̀ tí a bá wù á rí pé à nínú mọ́sálásí wa nǹkan yìí dẹ̀ ní in tó lè mú èèyàn ní àsìkò ní ìgbàkígbà ní pàṣẹ wáyé ó lè bẹ̀rẹ̀ sí mú nísìn èèyàn níbi tí èèyàn bùkátà bí tí yóò ti gbọ́ bùkátà yìí ní tọmọlúwàbí so nítorí a ní ìdí toilet àti toilet ibi táti máa ṣe ìgbọ̀nsẹ̀ àti táti máa ṣe àtàti máa ṣẹ̀yọ́ àwọn ti sírò àwọn blocks ta nídìí fún materials ta nídìí tó tàbá rẹ̀ tó yẹ fún wa ní cement abẹ́ tó yẹ fún wa ní yẹ̀pẹ̀ ni abẹ́ tó yẹ fún wa lókúta ni so abẹ́ni tó tẹ̀fẹ́ fún wa lówó náà ni so inshallah so a ní bùkátà sí nínú àwọn kátà tún ní bùkátà sí bákan náà òun náà ni pé tẹ́bá wo àyè ibi tí mo dúró sí àyè ibi tí máa máa wà yìí a ìpele kan ni so méjèèjì mọ̀rọ̀ wà nípele kan náà ni àwọn sálàfò kí ń kí ọ̀run níbi ayé tó bá ga ju àwọn ọmọlẹ́yìn lọ so afẹ́ rẹ̀ lẹ̀ ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ ṣe dídí àwò gẹ́gẹ́ báwọn ìjàbàtà ṣe máa ń sọ ẹ lọ ka gbogbo àwọn ọ̀rọ̀ nípa ìdájọ́ kìíní yìí nínú kútùbù fiqh nínú tíra fiqh makuruhu ni makuruhu ni pé bẹ́ẹ̀ yẹn bá kírun bẹ́ẹ̀ kò ní gbẹ̀sẹ̀ ṣùgbọ́n tí ó bá kírun bẹ́ẹ̀ yọ gbalada ìdájọ́ rẹ̀ nìyẹn so bẹ̀tà àwọn ìjàbàtà bẹ́ẹ̀ yẹn bá fi lè kírun lórí pípélé yìí wàlá ìwò di kèfèrí ọjá àdékò ní ẹ̀sùn wọn ní kírun lẹ́yẹ kí ló dé wọn làwọn ti sàlàyé fi ń kírun lórí pèpele ni ń kírun lórí pèpele lọ́wọ́ di kèfèrí sí tẹ́tì rí báyìí ẹ̀dàkùn yẹn kírun lórí pèpele ó sì jáde kó nu Islam bẹ́ẹ̀ náà ni yẹn jáde kó nu Islam bẹ́ẹ̀ náà sí ń pa sọ wípé kódà imam alúwùl imam kí ma mọ̀ gajú àwọn ọmọlẹ́yìn lọ kí ni ẹni islam so àwọn àrí àwọn àrí hadith látọ̀dọ̀ Ànábì àtàwọn àfà lórí ẹ̀ lórí pípọ̀ tọ́ kí nǹkan báyẹn kí ó máa ṣẹlẹ̀ so nítorí ẹ̀ àwa náà fẹ́ gbìyànjú àti rẹ bíbá ilẹ̀ nítorí ẹ̀ tábátẹ́ kí ọmọ rí pé àkí ń lo bẹ̀ a máa ń sun ẹni wa sẹ́yìn ni láti máa kírun níbi tí ó ga yìí láti kọ́ sí àwọn sáláfù gúnmà so àwa fẹ́ gbìyànjú àti ńlẹ̀ padà so tá a bá fẹ́ rẹ̀ ńlẹ̀ padà ń sìn a ní di táìsì tí a fi tá a fi sí padà gẹ́gẹ́ bó ṣe wáyé torí tá a ńlẹ̀ sáà láti fọ́ àwọn táìsì yìí so tàbá dẹ̀ fọ́ tán àfẹ́bí táìsì ní so wọ́n ní táìsì ta ní ìdílé báyìí pálí méjì náà ni so ẹ̀ tọ́nà wà ní kẹ́lá bá ní kí ó lè ràn wá lọ́wọ́ lórí ẹ̀ wọ́n ládẹ̀ nídìí cement ẹyọ kan so àti owó sẹ́ tí ó bá wá ṣe tàbá rẹ̀ tí ó bá wá ṣe ní ọ̀fẹ́ so pé sí haram ní kí wọ́n gbowó sẹ́ lọ́wọ́ wa lórí ilé ìbáyìí so àwọn nǹkan yẹn làwọn nǹkan tí a ní bùkátà sí so kí ó kálukú wa ìtọ́nà bá fi ràn wá lọ́wọ́ káwa náà káfí dá sí tilẹ̀ ọlọ́run ba na inshallah so a ka àwọn tí wọ́n ní ìbéèrè báyìí láti ẹgbẹ́ ọ̀tún inshallah number one number two adapa àwọn méjì péré náà ni ààrí tí wọ́n ní ìbéèrè so látọ̀lá àwọn obìnrin tí a bá rí ìbéèrè inshallah so tí a so uh, number one wàlíkù Thank you. Naam. Ìbéèrè tí wọ́n béèrè yìí, ìbéèrè tí ó dá púpọ̀ nù, ba kó bá san wọ́n lẹ́san rẹ̀. Wọ́n ní nínú àwọn Tìjàníyà àti àwọn Kọ̀dìríyà. A ti mọ̀ pé àwọn ìjọ tí ń jẹ́ báyìí ìjọ Súfí ni wọ́n. Àwọn Tìjàníyà làwọn tó ń tẹ̀lé Ahmadu Tìjàní. Ahmadu Tìjàní, àwọn Tìjàníyà nìyẹn. Àwọn Kọ̀dìríyà láwọn ìjọ tí wọ́n láwọn ń tẹ̀lé Abdulkadiri al-Jilani so wọ́n ní ìjẹ́ ń bẹ nínú wọn àwọn tí ó jẹ́ kèfèrí àtàwọn tó jẹ́ mùsùlùmí àbí gbogbo wọn náà ní kèfèrí kìí ṣe gbogbo Tìjàníyà ní kèfèrí kìí ṣe gbogbo Kọ̀dìríyà ní kèfèrí <clears throat> ó ń wọn àwọn tó jẹ́ mùsùlùmí oníbídà tí wọ́n jáde fún Islam nítorí pé ààrí iṣẹ́ kófùrù lọ́wọ́ wọn àdẹ̀rí iṣẹ́ sírfù lọ wọn kò yí báyìí sí ṣùgbọ́n gbogbo àwọn tó bá kó sí ẹbọ nínú àwọn tìjàníyà tí májàmúdẹ̀ pẹ́ sí wọn lórí kèfèrí ni wọ́n sọ kèfèrí pọ̀ nù tìjàníyà gan kèfèrí dẹ̀ pọ̀ nínú kọ̀dùríyà gidi gan kí ló fà ṣẹ̀rí kódà kọ̀sídà kan bẹ ẹni tí bá mọ́ àwọn kọ̀dùríyà mọ́ ń dáadáa tọ́bá fẹ́ parí ìkíní wọn tọ́ mọ́ ń ṣe wọ́n ni ya abdal qadiri ya walida ummil khairi la tansani wallahi ẹbọ ni wọ́n ni ya abdal qadiri apẹ̀rẹ̀ abdul qadiri tàbí wọ́n pè yẹn ẹ̀dá òkú ya walida ummil khairi apẹ̀rẹ̀ bàbá ummil khairi la tansani má gbàgbé mi o má gbàgbé mi o wọ́n adẹ̀ tó máa pè náà bẹ́ẹ̀ wọ́n ni àrífìnà

tàbá tó wá sàlàyé fún yàn pé ní tẹ́wí ètò ní ẹbá ti máa wí náà nù àbìrìkárí ẹ̀wà tó yẹ gbàkọ́ ó ti dára wọn o ó ń wọ́n kí èyàn tó se pọ̀dìrí àkótó ṣe jìjà ní àkọ́mọ̀ sẹ́bọ̀ àyàbí tí ọba mà lọ́yàkù àyàbí tí ìbá lọ wà sí fàlọ́yàkù àwọn àwọn tìjà níyà eh, ẹbọ ti ẹ̀pọ̀ ní ọ̀dọ̀ wọn gidi gan ẹbọ pọ̀ ní ọ̀dọ̀ wọn gan ìpè Ahmadu Tijani ọ̀pọ̀ lọ́dọ̀ wọn gidi gan so bẹ́ẹ̀ náà ìwọ̀n jẹ́ tàbá tó bá tó bá kó sí hulul nínú wọn hulul ní pé kágbàkọ́lọ́wọ́ bá wà lára gbogbo nǹkan àwọn tí yóò sọ fún yín pé microphone yìí ní tó jẹ́ kó máa sọ̀rọ̀ ní pọ́lọ́wọ́ bá wà nú ẹ̀ ní tí jọ tí Ọlọ́run bá bá ti sínú ẹ̀ mẹ́lú ní sọ̀rọ̀ náà hulul kúfùrù ní o àti wahdatul wujud kágbà pé gbogbo yín bẹ́ ṣe wà yí ẹyọ kan náà ní gbogbo yẹn bá ṣe pọ̀ tó gbogbo ẹ̀dá ẹyọ kan náà ní kí ni ẹyọ kan náà huwa Ọlọ́run náà sẹ́rí tẹ́rbíyà táwọn oníṣúfí máa ṣe wàláhì tán ṣe ní tẹ́rbíyà gẹ̀gẹ̀ ni pé wọ́n fẹ́ jẹ́ kó wahdatul wujud náà fẹ́ kọ́ ẹ̀ pé gbogbo nǹkan lọ́lọ́run gbogbo nǹkan lọ́lọ́run ní tí tẹ́rbíyà wà fún nìyẹn ìkan bẹ́ẹ̀ náà àwọn àgbàfà bàbá wọn wá jẹ́ súfí ẹni tí mo ń sọ yìí èmi àti wọ́n dìjọ sọ̀rọ̀ báyìí fún ni bàbá yìí àwọn wá fẹ́ gba ọwọ́ àwọn fẹ́ gbọ́wọ́ súfí lọ́dọ̀ bàbá àwọn ní bàbá ẹ fún mi lọ́wọ́ àbò fáwọn lọ́wọ́ bàbá yìí sì làgbà súfí nù ní wọ́n fẹ́ pé gbogbo àwọn táyà òye náà lè jìnà súfí láyé ọ̀dọ̀ ọ̀dọ̀ bàbá yìí náà ti gbọ́wọ́ àgbà súfí ni wọ́n bàbá yìí fáwọn lọ́wọ́ bàbá fún mi lọ́wọ́ fáwọn lọ́wọ́ bàbá fún mi lọ́wọ́ àwọn òun náà ti di ṣéwù o ṣùgbọ́n gbogbo èèyàn bá lè jẹ́ ṣéwù tó mùrídí lọ́mọ jẹ́ fún ẹni tó bá rẹ̀ wọ́n láwọn lọ ọwá fáwọn lọ́wọ́

wọ́n ni ọláyẹ̀wá sọ máa pé wàláyìn tí ó jẹ́ káà ń kọ́ lọ́wọ́ ni pé gbogbo ọwọ́ tán fún ọyẹn gbogbo iṣẹ́ tán fún ọyẹn ìdààmú lásán ni in tí wọ́n fẹ́ kọ́ ẹ gbogbo tó bá pàntọ́ fẹ́ fàtàní tán fẹ́ kọ́ náà ni wájá tó ju gbogbo nǹkan lọ́lọ́run àwọn òsì nígbàgbọ́ sí kí yóò jẹ́ káwọn kọ́ ẹ wàláì bàbá ìrọsọ àwọn òsì nígbàgbọ́ gbogbo nǹkan lọ́lọ́run yóò jẹ́ káwọn kọ́ ẹ kódà àwọn gan àwọn wà pọ́s láti lọ sí tẹ́lifíà ni ìgbà tó sọ pé pèrè tọ́kàn nìyẹn so àwọn ṣe tán ọdọ̀ àbábọ̀ fáwọn gan so àwọn tó sì wá táwọn ń kọ́ wọn àti wá gbọ́ nígbàtẹ́ káwọn làgbàbà làwọn tó ń kọ́ wọn ìgbà tó wá tí ó máa wọn wọlé bí ó sórí ibú ẹ̀dàkùn sẹ́sì náà nù sọ ọlọ́wọ́ bó sàánà wa gbogbo ẹni tó bá ti kó sírú àwọn nǹkan báyìí ẹ̀dìmọ̀ wípé nínú àwọn tó ju kèfèrí nínú àwọn oníṣòfin ni ṣùgbọ́n wọn tí ò bá kó síbẹ̀ nínú wọn pé ní kò jù mọ́ dídì lọ òjù kákàtí láìláìláìlọ́ bá ṣe máa ń parọ́ yẹn pé láìláìláìkàlà ṣe irọ́ ní ojú láìláìláìlọ́ ṣùgbọ́n ọ̀tọ́ bá fẹ́ bẹ̀rẹ̀ ní tòótọ́ láìláìláìlọ́ wọ́n mọ̀ fún ọ tó yẹ pé kò jù bá wọn lọ àbíkìrù jẹ̀má yí láṣẹ́ ní ṣe irú àwọn báyìí wọn àdíkè sórí kò yí báyìí ṣùgbọ́n àwọn tó bá ti lè dìbù nínú súnfí dáadáa tó ti lè dìbù ìrànlọ́gbọ́n tó fẹ́ dátò ní sẹ́bọ́ èyí ó ṣe súnfí ó ṣe tìjà ní ọ̀ṣẹ́ kọ̀dúyà ò ní sẹ́bọ́ so gbọ́dọ̀ wọn kó sànù àbẹ́lẹ̀ ìṣe jẹ́rìí yẹn so kìí ṣe gbogbo wọn lẹ́lẹ́bọ̀ ó ṣe gbogbo wọn ní kẹfẹ́ rí ń bẹ láàrin wọn tó yàtọ̀tọ̀ síra wọn ilé ni sheikh fauzan ah, sheikh bombaz rahimahullahu ta'ala ni wọ́n sọ nínú tíra wọn tẹ́pẹ̀ ní fatawa fatawa nur aladar bàtán sàlàyé nípa pé ṣé gbogbo súfí náà ni àlékíhùn lẹ́yìn rẹ̀ ni so wọ́n ní àkẹ́ṣe gbogbo súfí àlékíhùn lẹ́yìn rẹ̀ àwọn ilé tí ò bá ti bọ́ sí tọ́sàn ìlú kẹfẹ̀ nínú àwọn àti àwọn ìṣúrí gẹ́gẹ́ bí àwọn tí mọ̀ kàrí náà ni wọ́n kà wọ́n lẹ́yìn irun dídá ẹ̀ bẹ́ẹ̀ ni irun dídá lára súnà lọ́wà ṣùgbọ́n àgbọ̀dọ̀ dá ìrẹ̀ sí dúdú a lè dá ìrẹ̀ sí gbogbo kọ́lọ̀ míì tó bá ti yàtọ̀ sí dúdú lára súnà number two alaikum salam Thank you. Naam, ìbéèrè kan béèrè nípa wọ́n ní àwọn gbọ́ pé wọ́n ní nírìn àjò tí èèyàn bá dà níyàn pé òun fẹ́ kí òun torí òun ọmọ bóyá òun ọ̀pọ̀ àrí ẹ̀ àtàláfíà ni àbí òun ọ̀bọ̀ sọ́rọ̀ lọ́wọ́ bá tó bá dà níyàn nínú mọ́tò wá kírùn àmọ́ lọ́wọ́ bá lẹ́tẹ́rà padà wá sọ débi tí ń lọ wọ́n ní ìrun tó kínú mọ́tò yìí sí yóò tún kí ni àríwá òní òṣè náà alákọ̀ọ́kọ́ náà ó ní pé ṣe yé wọn ọ̀ràn àyàn àti ń kí nínú mọ́tò ìrun náfílà lèyàn máa ń kí nínú mọ́tò ìrun ọ̀ràn àyàn láíláí àti ń kí nínú mọ́tò ibi tá a ti lè kírun ọ̀ranyàn nínú plane àti nínú ship a lè kírun ọ̀ranyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú mọ́tò àti kírun ọ̀ranyàn bẹ́ẹ̀ so yíra ní sí now a máa náfílà a lè kírun mọ́tò nítorí pa Ànábì sallallahu alaihi wasallam a máa yẹ náfílà lórí nǹkan gùn ẹ̀ tó bá ti wá dásìkò ọ̀ranyàn Ànábì wa sọ kalẹ̀ Ànábì ó kírun yóò kírun ọ̀ranyàn wọn àti ń kírun mọ́tò wọn àti ni nítorí pé ọ̀ranyàn ni ohun sì ló wà pé kẹ́yàn dájú kọ kíblà ó wá láti ma yí pé kèése pé ìdájúkọ kíblà ní mọ́tò fi rìn kódà tí mọ́tò bá rìn tọ́bá sì kọjú sí kíblà nígbà tí wà fi rìn bí ibùsọ̀ mélòó kan ó sì kúrò ní kíblà padà ọkàn sì kọjú bóyá ọkàn gbàbẹ̀ kọjá ọkàn rí kọjá níbi tí ó kọjú sí kíblà ní tó kó ṣàánú wa nínú ìlú yìí àì mójú tẹ́sìn dáadáa ó ń dà wá láàmú nínú ìlú ọ̀pọ̀lọpọ̀ ní àwọn èèyàn dẹ̀ ní ọ̀lá ikú kíkú ni wọ́n kú pápájúlọ àwọn dẹ́rẹ́bà àwọn dẹ́rẹ́bà ò ní kírun wọn sì ní àláwọn àwọn èrò kan kírun sí wọ́n wà láwọn kan yàgbẹ́ tẹ́bá wà nú mọ́tò tẹ́bá bẹ́ jẹun tẹ́bá wà nú mọ́tò tẹ́bá pé ah, ẹ̀dàkùn ìgbẹ̀sẹ̀ pé ẹjẹ́kà ìkíkan bọ́lẹ̀ ẹ̀dá kan sọ fún ọkọ́ mọ̀ fẹ́ kírùn wà láìnà ọmọ tọ́dá rú dábà ogúnrú ẹni tẹ́jẹ́ kèfèrí wà láwá ní ni náà ni ajẹ́kọ́ mọ̀ burúkú ni ọ bàbá rẹ̀ jẹ́ mọ́mù ìyá rẹ̀ jálájá ló lè sọ̀kalẹ̀ kírùn ẹ́ so àwọn yọ́wà yarí jẹ́rìmà náà ni arọ́ àlégbà àbá ẹ̀dàkùn tí èyàn bá lọ bọ́ sáré kìyàmọ̀ ńkọ́ so ẹwúrú àwọn nǹkan yìí so nítorí ẹ̀ ẹ̀dàkùn tá bá fẹ́ máa sẹ̀rìn àjò ẹjá máa wo àsìkò tó jẹ́ sí pé ní ti kírun kátán irun mi ò sì ní bá mi lọ́nà tí fi débi tí ń lọ tí bá wà mẹ́pẹ́ rùn mi gbogbo bá ṣe wù kánmọ́ wọ́n kàn pariwo náà ni tẹ́nílẹ̀ bọ́ọ̀ bá rẹ́ ní dákùn sàlùwà láwábi jígí bíláwà bí kánmọ́ gbó wọ́n máa kírun tí ẹ̀sùn mẹ́jẹ̀gẹ́ nìkan kó bá wọn lè já ìrìnlẹ̀ ìhàlẹ̀ látọ̀rọ̀ ajá ìrẹ̀ kò lè já ilẹ̀ fàdáì kò mi sì ya wèrè jọ já ọlẹ̀ jọjọ ọlẹ̀ ẹjọ́ kan ẹni tó kú àjọ tó ń lọ́ta padà fojú kan wọn ẹmú ọmọ bí mo ti wọ́n mọ́tò tó kúrú àwọn nǹkan yìí wàláhì inú nǹkan tó ń bá ìyanu jẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn yóò mọ̀ wá ń dé òun mú ìgbà míì bọ́ mẹ́lòmíì lọ́wọ́ ẹ̀tí ọ̀nà sáà ẹlòmí ó gbẹ́ra láti rojú rí ìgbà tí ó bá fi débi tí ń lọ mọ́jú ló sì bá oníbi kí ásìrì so ẹ̀rí ìdítáwọn èèyàn bá ọ̀rọ̀ sí bí so ẹ jẹ́ ká máa gbìyànjú ká máa sọ àsìkò oòrùn dáadáa ká máa sọ dáadáa tó à lè kírun nu mọ́tò ó dìgbà tábà tó débi táàmọ́ tó bá ṣe wá wáyé pa wá irú nǹkan bá ń bá ṣẹlẹ̀ sí wa tábà débi táàmọ́ ká tún èèyàn kí ìrún tá kírun mọ́tò yẹn yìí sí ẹ̀rùn ọlọ́run àlà náà òun ni bóòlù ẹ̀ wọ́n ní àwọn amáka suratul Taha suratul Yasin àti suratul Mulk lójoojúmọ́ wọ́n ní kí ìlàjọ́ Islam lórí bídá ní o ẹmẹ́dànwò ẹmẹ́dànwò Ànábì sallallahu alaihi wasallam ta sọ al-Qur'ani fún tá a sọ kalẹ̀ fún kìí kàbẹ̀ níjọ́ júmọ́ lànàbí sallallahu alaihi wasallam ń ka sọ́rọ̀ tún káà tá a bá fẹ́ sàlẹ́sà ni mò ń sọ òun kò sí ìjọ tó pé ká wá pé sọ́rọ̀ káà fún mo fẹ́ máa kà lójoojúmọ́ tó bá ti pa ń sàlẹ́sà wàhálà ni ṣùgbọ́n mò ń ka Qur'an lónìí mo ṣe tìláwà sọ́rọ̀ káà ọ̀la mo tún fẹ́ ṣe tìláwà sọ́rọ̀ mi erékẹ́ mo sa sọ́ọ̀tù káàbù lẹ́sà pé mo fẹ́ máa kà lórí ìjùmọ̀ mo fẹ́ máa kà ní ọjọ́ báyìí báyìí yàtọ̀ fọ́jọ́ friday so ká má sa lẹ́sà bá ṣe láwọn ń sa lẹ́sà ń sì pé nínú àwọn máa ń ka sọ́ọ̀tù káàbù sọ́ọ̀tù yàsí sọ́ọ̀tù múlùkì lójoojúmọ́ yìí dídá ni kò sẹ́rù fún rárá ní alukoran ẹ má sáyẹ̀ sábi kan kẹyìn àwọn yòókù lódì wọn kì í sábẹ̀ kò sí nínú ìṣesí àwọn sálàfù bídá ni ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní wípé a ìjẹ́ kílẹ̀ ẹ́ wọ́n ní ọ̀nà wo làwọn lè gbà máa ṣe tìláwàtòlù Qur'an ó rọrùn dáadáa ọ̀nà tẹ́ lè gbà máa ṣe tìláwàtòlù Qur'an wípé ẹgbẹ́ Qur'an yìí lójoojúmọ́ bóyá péjì kọ̀ọ̀kan lẹ́fẹ́ máa ka ní bóyá péjì méjì méjì lẹ́fẹ́ máa ka ní ẹgbẹ́ yẹn máa ka tó bá wù yẹn bẹ̀rẹ̀ láti sọ́rọ̀tù nas tó bá wù yẹn bẹ̀rẹ̀ láti sọ́rọ̀tù fatiha ó dá jùlọ kẹjẹ bẹ̀rẹ̀ láti bẹ̀ ló ẹwà máa wó pé sọ́rọ̀ méjì àbí péjì méjì méjì péjì mẹ́ta mẹ́ta náà mọ́fẹ́ mẹ́ta lójoojúmọ́ tẹ́ bá ti ń ṣe bẹ́ẹ̀ àbí júzù kọ̀ọ̀kan mọ́fẹ́ máa kà àbí hizbu kọ̀ọ̀kan mọ́fẹ́ máa kà lójoojúmọ́ ẹmọ̀ wá kà bẹ́ẹ̀ tẹ́ bá ti lè mú bẹ́ẹ̀ tẹ́ ń kọ́ bá rẹ̀ kò ní dàrú ẹ̀sàn pé mo tẹbá wá mọ̀ ipò yọ́ dàrú àwọn kòránì kan mẹ́lẹ́kún wọ́n sokùn sí láàrin báyìí ibi tẹbá kàdé ẹfòkùn dá ibẹ̀ ẹjì máa wípé nígbàtẹ́ bá gbé ẹjì máa fíjẹ́ ti gbé ní ẹ̀tọ́lẹ́ ti fòkùn sí àmì ibẹ̀ kòránì tẹ níwọ̀n fòkùn sí láàrin èyàn lè já pépà kó fi ṣe àmì tí ọkà kòránì lé ṣùgbọ́n tí ìyọ̀mọ́ fẹ́ kó tí ẹ bá ti lè mú gbèdéke di kan pé bóyá iye báyìí mọ́sẹ́ máa ṣe tìláwà lójoojúmọ́ ó dá bẹ́ẹ̀ kí ẹ máa ọlọ́run nìkan lọ́fẹ́ mú nǹkan rẹ̀ nítorí man qara'a harfan min kitabillah falahu biha hasana wal hasanatu bi ashri amthaliha la aqul alifun lamun mimun harfun لا أقول ألف لام ميم حرف ولكن ألف ألف حرف ولام arábìnrin yóò ní ládàá pé ó ṣe dáadáa hadith yóò alimọ́mù tí ní ìdílọ́gbà wa wàlhásánà tó bí aṣí àmsálìhà dáadáa kan tí yàmá jẹ́ ṣe rẹ̀ ẹ̀sán irú ẹ̀ mẹ́wàá ni arábìnrin lá àkóhùn arábìnrin mi sọ wípé alif lam mim harfu mi sọ pé alif lam mim tá mọ́ ń kàyẹ̀ mi sọ pé harfu wa láàmùn harfún láàmùn yana harfù kan yẹn wa mímùn harfún mímùn yana harfù kan yẹn ó jẹ́ mẹ́ta ó dí mẹ́ta ní ẹbá ka alif lam mim ládà 30 ẹwà wo iye harfù tí wọ́n bá pàdé nínú tìláwà yẹn sẹ́mọ̀ pé mo sọ pé ọlọ́run nìkan ló lè mọ yunka ládà yẹn so ó ní ládà fún òkè yẹn mọ̀ sí tìláwà ká má dá àyè kan sàlẹ́sà ká má dá wọn sọ́rọ̀ kan sàlẹ́sà lójoojúmọ́ ká má ṣe tìláwà al-Qur'an ṣùgbọ́n ká má fi gbèdéke sí pé iye tí mo lè kà lónìí rè tí má ti ka tòní lónìí mo ti gbà pé mo ti ṣe ojúṣe tòní yẹn tó bá tún dọ̀la màá tó rí pé dèdè tí mo bù yẹ pé màá máa kà lójoojúmọ́ yẹn mo tó kà ká má kà bẹ́ẹ̀ ọlọ́run balẹ̀ kẹ́rù ìbànú ìbádà fún wa Naam? Okay. Thank you náà sun aṣọ èèyàn wá náà wọ́n ní pé wọ́n láfáà kan sọ wípé tíyàn bá fẹ́ sí ìrìn àjò ní àsìkò zuhur tíyàn wá rí pé àsìkò asìrì ọba yẹn lójú ọ̀nà sàbásìkò ọ́fìn náà fẹ́ súnmọ́ wọ́n ní kí yẹn fa asiri yẹn náà wọ́n bá zuhur kó kí papọ̀ bẹ́ẹ̀ so eléyìí ọ̀rọ̀ tí ó lẹ tí ó tẹ̀sùn wọn rárá ni a kì í ṣe jámẹ́wò àyàfi ìgbà tá a bá wà ní ìrìnàjò kò yẹ báyìí jù nígbà tá a bá wà ní ìrìnàjò la ṣe jámẹ́wò la máa ń méjì papọ̀ kò yẹ báyìí jù àyà tó fi lẹ́ẹ̀kọ̀ọ̀kan nígbà tí a bá rí pé ìnira fẹ́ mú wa anábì sallallahu alaihi wasallam wọ́n ní àdìsí ibn ó jẹ ìrún méjì papọ̀ ẹ́ anábi min ghairi matarin wala safarin wala khawfin láì sí bẹ̀rù láì sí ìrìnàjò láì dẹ̀wà láì sì jẹ́ kójú ń rọ̀ wọ́n bí Abdullahi ibn Abbas lè rí kílódé ó ní di Allah yuharrija ummatahu anábi ò fẹ́ kó ìnira báwọn àlùmọ̀ rẹ̀ ni ó túnmọ̀ sí so bó jẹ́ yẹ́pá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀mí náà ní jamiu suri ni gẹ́gẹ́ bí alimami bukhari wọ́n ní ó kàn jọ sóòrọ̀ pé ànábì ṣe jamiu ni kì í ṣe jamiu ni ànábì ṣe ìyẹn ni pé ànábì kí ìran zoho ní ìparí àsìkò zoho ọwá kí á ní ìbẹ̀rẹ̀ àsìkò rẹ̀ ṣe pé zuri ń parí báyìí náà lásìrì ń bẹ̀rẹ̀ ìparí àsìkò dúrì ti fẹ́ tó báyìí lànẹ́bì kírun in kírun báyìí dé ọ ń parí ìrun báyìí kọ̀pẹ́ báyìí àṣírí wọlé ni tí a mọ̀ pé ó kí yẹn ní bẹ̀rẹ̀ ó kí tọ̀hún ní parí ẹ̀ ọwá jọ bí ìgbé pé ó sì jáde so ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ sọ pé Daniel sórí so àmọ́ pé dorige mo ń ṣe ìrìnàjò in tí wà nínú àjò kí n kàwá máa kírun Ah, ọlọ́run bá lẹ́gbẹ́ ọ̀sọ́ pé wà àkímù sọ́látà iná sọ́látà káàna tààrẹ mọ̀mìnínà kìtàbà ọkúta ẹ máa gbóòrùn dúó tó yí pé dájúdájú ìrún kọ́ o káàna tààrẹ mọ̀mìnínà ọ jẹ́ lórí àwọn mọ̀mìní kìtàbà ah, ibi náà ni alamfani àti ibi lórí insha Allah Naam? Okay ok ìbéèrè kejì wọ́n ní obìnrin tó ń ka Qur'an obìnrin tó bá ń ka tó ń ka Qur'an ṣé ó lè máa kà sókè táwọn tí ń kọjá wọn gbọ́ a fẹ́ kí obìnrin kó máa ka Qur'an sókè débi wáwọn tí ń kọjá wọn gbọ́ tó bá jẹ́ pé ẹ̀mí rẹ̀ balẹ̀ wípé kò sẹ́lì kankan tó lè gbọ́ ohùn ju àwọn obìnrin akẹgbẹ́ ẹ̀hún lọ tó hun bá ń kà sókè ibi tó hun wà ohùn ò lè jáde kọjá àárín àwọn obìnrin akẹgbẹ́ rẹ̀ àwọn obìnrin akẹgbẹ́ rẹ̀ ò lè kó fitna látara ohun rẹ̀ tó ń gbọ́ torobìnrin bíi tiẹ̀ náà ni wọ́n jẹ́ ṣùgbọ́n tí ọkùnrin bá kọjá ó lè kó ìdààmú báyàn nínú ẹ̀mí pé ákàì ah, ẹ̀rí obìnrin bọ́nà bá lè ká ṣe ṣe lọ́sọ̀ tó pẹ̀lú ohun tó dáa ó jẹ́ tó wá mọ kùránìkà ìyẹn wá máa mú ẹ̀mí yẹn níta máa sí yóò wá dáàrùn lastunna ka ahadi minan nisa ẹ̀ẹ̀dà ẹgẹ́ bí kankan àwọn obìnrin yòókù inì takọ̀ìtún tẹ́ bá páyà lọ́wọ́ bá falata gbọ́ẹ̀nà bil qawl ẹ má ma lẹ́ọ̀mù báwọn yàn sọ̀rọ̀ inú ẹ̀kọ́ kùrán jẹ́ ní pé kíyàn lẹ́ọ̀mù ká kùrán ẹnjìrí nǹkan ilọ́lọ́wọ́ bá lè kí adẹ̀ ní káwọn obìnrin àlẹ́bí mọ́ ṣe falata gbọ́ẹ̀nà bil qawl ọ̀yọ́tùmá alladhi fi qalbihi marad kí ẹni tí àrùn bẹ lọ́kàn rẹ̀ má bàa máa níta máa fi so ó yẹ yẹ́ pé ní ẹ̀mọ́fẹ́ ka kùránì nínú àwọn àdábùn kùránì oní kí yẹn lẹ ohun pẹ̀lú kùránì sẹ̀m pé yóò fẹ́ lẹ ohun pẹ̀lú kùránì àdẹ̀fẹ́ kí àwọn tí wọ́n ma ní àrùn táwọn bẹ lọ́kà wọn tó ma ní tàmà sí kágbọ́ àjẹ́sí pé ó lè dùn ka kùránì kò sílẹ̀ bí mẹ́ pẹ̀lú wípé òun nìkan náà yóò máa gbọ́ àbí àwọn obìnrin àwọn ẹ̀yà wa ẹni rẹ̀ ìṣáájú kò sí kẹfẹ́ àwọn sahabiyat bọ́ọ̀lù wọn bá lè kíláṣẹ fún wọn ní ìmọ̀ Kùránì tó tẹ́lẹ̀ máa ké tó tọ́nà sí rú ẹ̀ tó pé yọ máa kó àwọn bá ẹ̀mí àwọn èèyàn tó bá sọ́ra tó báyìí Thank you. Naam. Naam, ìmá gbénu masjid ni wọ́n bèèrè nípa rẹ̀ pé só tọ́ fún ọ̀n pàápàá jùlọ àwọn ọmọ akẹ́kọ̀ọ́, Jésù kí bọ́yá àti gbalé àbí àti ọmọ nira fẹ́lú ní so ayé bí dátú máa ń sábà ráyè láti gbé òun náà nínú mọ́sálásí wọ́n ní sútọ́ bẹ́ẹ̀ náà làwọn obìnrin náà tẹ́pà wọn náà sínrin àjò wá láti wá kẹ́kọ̀ọ́ láti ìlú wọn so sáwọn náà lè gbénu mọ́sálásí asùlù ní pé kò tọ́kì ẹ̀mà gbénu mọ́sálásí asùlù ní kò tọ́kì ẹ̀mà gbénu mọ́sálásí almasjidu la yubna li hadha àmá nítorí nǹkan báwọn wà innama buniya ní ibadatillah àmá nítorí ká lè bá so àwọn nǹkan tó bá ti dé ń jáde kó nínú ìjọsìn àfẹ́ká máa ṣe mọ́sálásí nínú ẹ̀ náà ní ká sọ mọ́sálásí di ibùgbé wà àfẹ́ká sọ mọ́sálásí di ibùgbé àtọkùnrin ní àtobìnrin so ó dá irú àwọn tí wọ́n rí báyìí kí àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá wọn ní mùsùlùmí kí wọ́n ràn wá lọ́wọ́ aláìlé a ní tí wọ́n ní bùkátà sí ìrànlọ́wọ́ wa ni wọ́n wà bóyá ọmọ ìyá tọ́lọ́hun kára pé kóhun bóyá bí méjì ló lè mú sọ́dọ̀ nú wọn ni kálẹ̀lẹ̀ mìíràn tó méjì sọ́dọ̀ nú wọn kálẹ̀lẹ̀ tó mẹ́rin ka sọ́dọ̀ nú wọn ká ma bára wọn gbé eléyìí dáa jùlọ ó dáa jùlọ ṣùgbọ́n tí ò bá sọ́nà àbáyọ mọ́ rárá kò sọ́nà àbárọ mọ́ kò sí nǹkan mí tó kù jù bọ́ ma sùn ká masalasi ma ṣùgbọ́n kò sí bómi tó lè sùn mọ́ kò sì sọ́nà tó lè àfikósùn ká lọ́yàkù àní ní kó sùn ká ẹ̀tí ọ̀nà sábà ní so a ní dọ̀rúrọ̀ sí lẹ́tọ̀ fún ní ẹni tí ò lẹ́tọ̀ so ó tún wá tún wá léwu jùlọ tó bá jẹ́ àwọn obìnrin nítorí páwọn obìnrin rèé àwọn àdámẹ́kànbẹ̀ tó máa ń ṣẹlẹ̀ sí wọn tó jẹ́ sí wípé a kì ń fẹ́ kí wọ́n wọnú mọ́sálásí nígbà tí wọ́n bá wà nírò àwọn àpò yìí gẹ́gẹ́ bí àdámọ̀ tó bẹ̀rẹ̀ fi jóbẹ̀rẹ̀ ní àwọn tó máa ń ṣẹlẹ̀ sí wọn lóṣooṣù ní tí máa ń jáde lára àwọn tọ́lọ̀wà ẹ̀jẹ̀ àdámọ̀ wọn tó a ní fẹ́ kóbìnrin máa wà nínú mọ́sálásí kódà sí nǹkan ìbá ń bẹ pẹ̀lú ẹ̀ kama tó kóbìnrin tí ń bẹnu mọ́sálásí tí ń sunú mọ́sálásí ẹlẹ́ẹ̀kejì ní gbogbo àwọn tó bá ti lè làwáfà tó bá ti lè dọ̀tí nínú mọ́sálásí à ní fẹ́ kó máa ṣẹlẹ̀ nínú ẹ̀ irú àwọn kan sí lè wà wẹ́bà ní sìn so kódà nú àwọn aburú tọmọkùnrin ọ lálà tí ó dására ẹ̀rùmí ń dására ní mọ́sálásí bẹ́ ṣe ti gbérùn kọba ohun tí ó dárí kí a máa lálà kọmọ wá dására ní mọ́sálásí tó ìjẹ́ pé eré iná a máa ṣẹlẹ̀ sọmọkùnrin nínú pípé ìjọmọkùnrin lọ́síwà tó wà ní pé kírùn kọba ohun ṣẹlẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ campuses ẹ̀rí bá àwọn akẹ́kọ̀ọ́ sábà máa mú mọ́sálásí ní ibùgbé ni ẹlòmíì tó tiẹ̀ ní attempt láti gbalé mọ́ ẹ̀mí rẹ̀ balẹ̀ pé tó ń bá ti dé school báyìí o ọlọ́run kádà pé òun mara sẹ́sìn dáadáa wọ́n kà máa sọnú mọ́sálásí so yíba ní ìgbésẹ̀ òun ká má ṣe bẹ́ẹ̀ ní tí kò lẹ́tọ̀ ni so kọ́nà bá lè gẹ́lá kó bọ́ wá sí ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà bá lè gẹ́lá kó ṣe ètò ìsẹ̀mí ayé wa kọ́nà kó ṣe nírọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa alàlá inshallah a bù síbi inshallah a ní fẹ́ gbàgbé ìmọ̀lẹ́ àti wà ní òkè